Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fún. time. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kanrí náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì. ẹ kú ojúmọ́ ń bi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn ohun tẹ́ ẹ mọ̀ ọ́ jẹ́ àwa tún gbé e dé ipe ká tún fún yín lákọ̀tún ni o yóò dàbí ìgbà téèyàn bá ro àmàlà tó fẹ́lẹ́ dáadáa ni àmàlà ìlú bọ́ọ̀ṣù tó wá lọ wá ọ yọ ìyún ewédú tí wọ́n kó irúbò dáadáa tí wọ́n kó sí tí wọ́n tún wá bu gbẹ̀gìrì lé ìyún ó di àbùlà ẹ wá lọ wá àwọn nǹkan nú ẹran tó ti láǹfààní àti fa ata mu pẹ̀lú pọ̀nmọ́ tó kàtà sínú ẹ kò lè lórí ẹ wá fi ṣẹ̀jọ́ ẹ̀ ní gbígbóná ní gbóná gbòòrò bẹ́ẹ̀ ẹ máa bù jẹ hmm. tí ò bá sàǹfààní kẹsẹ̀ rí gbígbóná bẹ́ẹ̀ bá dákàjẹ́ náà kò burú kò bàjẹ́ hmm. àwọn ẹgbẹ́ adákàjẹ́ ìgbà kan náà rèé kò sí ohun tí fi ṣe ni ìsọ̀yí gidi ni. àdọ́pẹ́ bẹ́ẹ̀ ni <clears throat> ẹ cheun bí ojú ọ̀nà omi eléyìí ṣe ni ọ̀ darapọ̀ máwọn Hilda Basi kí ọ̀ ẹ lọ rẹ ṣe Guinness Book of Records. èmi ebóbìnrin dùn nǹkan kí la fẹ́ máa bá wọn dùn fún ibà wọn nìyá wa. mọ́tì ẹ̀ kọjá yẹ fi bẹ́ẹ̀ lẹ̀ bọ́tà ìsọ̀njẹ ọ̀bọ kẹ̀kẹ́ ìyálé epo bọ́ ọba da gbogbo à ń fi rú kínní kan gbogbo yẹn ọjẹ kò sẹ́ni tí ọ̀bọ̀ jẹ́. ó dá ọ lójú. <laughs> a máa ṣe òtílí máa fi mànímàní ṣe lá nǹkan kan wà ní o pé àwọn ìbò ẹ wá wò mí o <laughs> ní tèmi ń ṣe. wọn wà ní wá ṣe bá ara wọn èèyàn tí wàá bí tí wọn jẹ. Ah, eré tiẹ̀ ni wọ́n wà. <laughs> <clears throat> bó o ni. ayọ̀ àtàláfíà mọ̀ o. sórí nígbà tí bá ń dùn ún fẹ́ dá hmm. láyé máa ń fẹnu rí kun hmm. ọlọ́run má kí á dẹni àná lẹ́ẹ̀tọ́ mọ báyé ṣe jẹ́ wọ́n ní ká rìn rìn rìn rìn rìn rìn rìn rìn rìn kákàn fẹsẹ̀ kọ gbà ó káwọ ẹni tí yóò ṣe ní pẹ̀lẹ́ ká sùn sùn sùn sùn sùn sùn sùn sùn sùn ká díbọ́n bí ẹni ti ta tẹ́rù ń pa káwọ ẹni tí yóò sunkún lẹ́yìn ẹni lọ́rọ̀ kú ọlọ́mọdé àkú báyìí. bàbá kú kàákù bí òjò lóòrọ̀ tòní ó ní àbẹ́ẹ̀rí nǹkan àwọn mínísítà lẹ́yìn Buhari tí wọ́n jọ ṣèjọba ni wọ́n wá ń fẹnu wí kòtòkòtò ní ìsìn báyìí ní ìsìn gbà Buhari ti di ààrẹ àná eh, wọ́n wá ń sọ nǹkan míì ìròyìn yẹn ni pé hmm. mm-hmm. ah, ayé lè ìbọn sí ọ àmín emefiele ìjayà orúkọ tó ti mì orílẹ̀-èdè wa nàìjíríà jìgìjìgì sẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó lò láìran akoto ọba tí ń lọ bí ọjọ́ mọ́kànléní àádọ́jọ one hundred and fifty one days wọ́n ní wọ́n padà gbà ń dúró rẹ̀ lánàá onídúró mi ẹ̀ ṣe ń o hmm. wọ́n ní kì í wá ṣe pẹ́jọ́ rẹ̀ ti kúrewé o ẹjọ́ sì ń tẹ̀síwájú bí wọ́n bá ṣe ń pè é lòun náà máa yọjú hmm. lẹ́yìn ọ̀sọ́ka tọ́ tọ ah, ẹyin a rí ìròyìn. wọ́n tún fún ẹ lóhùn ẹ̀ <laughs> ah, àbábà èwo ni nàìjíríà yorùbá youtube wa àbí wa ni. èwo ní kẹfẹ́ wa gba nǹkan mu lọ́wọ́ yẹn ẹ dákun kí n gbólóhùn rẹ̀ ah, ah. <laughs> ṣóògùn láyé mi mọ fún ọ́n bọ́ọ̀sì jẹ ṣe òun rè mọ fún ọ́n bọ́ọ̀sì jẹ ẹ dákun ẹ dákun kí là á pè sí sí ah, ayé tí wàá dogun báwọn náà ni <laughs> ọ̀dà o kò sí amẹ́ta láyé àjàgbé abẹ́gbé àràgbé kò sí wàhálà ní ìta gbangba Vanguard fún ti ọ̀rọ̀ òní àrí ìròyìn ń bẹ o ìjọba nàìjíríà láwọn ò tún lè wáá fi pọ̀ lu pè fọmọ nàìjíríà lówó ọ̀rọ̀ owó iná ọba káwọn tún apá wọn yin òkè a hmm. ìròyìn yẹn ni pé ọlọ́mọdé kí alágànnà pẹni tí ń wò ni lórí ọ̀rọ̀ yìí bákan náà senate àwọn asòfin àgbà ní àwọn ò dá ẹnu pọ̀ fi wádìí àbàtẹ̀ five billion naira tí wọ́n pẹ́ fẹ́ fi ra bọ̀rọ̀kẹ̀ ní ọkọ̀ ojú omi yáàtì ìròyìn yẹn òun náà ní pé tọ́ o ẹ̀yìn ẹ gbọ́ yàtì lórí ìròyìn yàtì o hmm. nígbà tá a bá débẹ̀ ìròyìn ń bọ̀ lórí ẹ̀. bí ilé ìgbìmọ̀ asòfin àgbà ṣe fẹ́ tọpinpin ọ̀rọ̀ owó ọkọ̀ ojú omi ńlá o àwọn kan náà ti ń taná sí ìdí ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún àṣẹni tó ń dẹ̀dí òkété ọlọ́run bá ń dẹ̀dí tiẹ̀ náà afẹ́nifẹ́re ti bẹ̀rẹ̀ sí yàkàyàkà lẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ nàìjíríà wọn ni ẹ̀yin wọ̀nyí ẹ̀yin wọ̀nyí tá a pawọ́pọ̀ dìbò yàn kẹ́ ẹ lọ sójú wa ẹ wá débẹ̀ tán ẹ̀yin lọ gun mílíọ̀nù ọgọ́jọ ọkọ̀ hmm. mílíọ̀nù ọgọ́jọ lẹ́fí ra ọkọ̀ fún ẹni ọyọ kan ṣó ẹ sì bẹ̀rù ọlọ́run hmm. ìròyìn ẹ wà ní apá àlàáfíà ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní àmọ́ Abdulsalami sọ ọ̀rọ̀ kan o ó ní ṣẹ́ra wọn adíje dupò nínú ètò òdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Imo Kogi àti Bayelsa pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a bá wọn sọ àti nǹkan tá à ń wò àwọn ìgbésẹ̀ tá a ní kán gbé yìí ìròpọ̀n síríọ̀sì Ọlọ́run jẹ́ kí ètò òdìbò náà kó sèso rẹ̀. ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí kan ti sọ̀rọ̀ pé àbàtẹ̀ ọ̀tàlérúgba mílíọ̀nù náírà dín mẹ́wàá two hundred and fifty million naira làwọn san fáwọn karambà ní ajínigbé ní ó jẹ́ odidi ọgọ́fà ọjọ́ lẹ́kan one twenty one days tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Baptist tí wọ́n jí gbé tí wọ́n lò lákàtà àwọn aráabí àwọn padà sanwó ìròyìn ẹni pé ah ó mà ṣe o. ní Tripoli ní Libya àwọn ọmọ Nàìjíríà mọ́kànlé ní ọgọ́jọ one sixty one àwọn náà ni wọ́n ti kó wá láti Libya padà sí ilẹ̀ baba ńlá wọn ìròyìn ẹni pé apá ò ṣeé sán mọ́ ẹ wá ka lórí. bákan náà ni Peter Obi olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ LP seventy five ó ti sọ̀rọ̀ sókè pé a èrú wà ń di àfikún ètò òṣùná Bọ́lá Tinubu tí ọdún ń lọ yìí tí ẹ sì pé two point one seven trillion naira tún láfikún ètò òṣùná nínú ọdún twenty twenty three tó ti yọ tán bí òrí inú òrùn yìí ìròyìn yẹn pọ̀ o ẹ̀kúnrẹ́rẹ́ ní kẹ́yìn ọ̀sàwọ̀sà òtù fún. lórí ètò òṣùná orílẹ̀-èdè wa nàìjíríà àdínkù ètò òṣùná tó jẹ́ tírílíọ̀nù méjì ó lé ìgbọ́njẹ̀ mẹ́tàdínlógún two point one seven trillion naira ìní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó ti buwọ́lù lọ́wọ́ tá wà yìí lẹ́bàá òkè ẹjá wálé sí ìpínlẹ̀ ọ̀yọ́ ilẹ̀ ìbàdàn ńlá kalẹ̀ sí kàṣàgbọ́à lásìkò yìí wọ́n ní bí òkun bá súná renare tọ́sàṣe bẹ́ẹ̀ tó súnà rìnàrè òṣàṣẹ̀ṣe náà lókùtà àdàgbà lọ́dọ̀ tí í ṣe olórí orò ń wàrùn olùbàdàn tilẹ̀ ìbàdàn ládọjà àwọn ọba àbàdàn wọ́n ní ìpàdé ti bẹ̀rẹ̀ o nírẹ̀butu iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí í lọ o iṣẹ́ sì ti tún dé lákọ̀tún orin kéwú lórí bí nǹkan ò ṣe ní yin jẹ lórí ọ̀rọ̀ olóyè lóyè lọ́balọ́ba nílẹ̀ ìbàdàn àmọ́ ńgbà tí ládọjà ó sọ̀rọ̀ tiẹ̀ ó ní ẹ wá o pínrín kò sóṣe o bó o ṣe wà yìí òun ò ní ẹnikẹ́ni nínú bẹ́ẹ̀ sì rèé òun ò gbé ìgbésẹ̀ tó ń gbé yìí láti yàkàyàkà tàbí láti wọ́ ẹnikẹ́ni o òun sọ bó ṣe yẹ kó rí hmm. tó sì yẹ kó rí ń lòun ṣàlàyé kódà wọ́n tún sáré ṣàlàyé ohun tó fà á tó fi gbé ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pé ẹ wá mo kojú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ilé ẹjọ́ hmm. àtàwọn nǹkan kan míì pé àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ á gbé ìgbésẹ̀ hmm. tí ò ní dẹ̀yìn dohun àbámọ̀dé kan ti hmm. kọ́ni lọ́fun kọ ọkọ̀ hmm. lẹ́yìn wọ́ọ̀la ohun tẹ́mi bá dèrè o àlàáfíà ni. akẹ́kọ̀ọ́ kan tí olùkọ́ àgbà OAU kan tí ó kù lẹ́sẹ̀ nímú wọ́n ní. again. nígbà tí ìṣèpọ̀ òkè tí a again again again akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì OAU kan tí olùkọ́ àgbà lẹ́tọ́rà kan. Mm tí ó ṣí ní ẹ̀ṣẹ́ ní parí wọ́n ní ilé ẹ̀kọ́ ọ̀hún ti ní kí wọ́n wádìí kí ló fa wàhálà tí eh, stúdùntù àti lẹ́ńsọ́rà ó bẹ̀rẹ̀ sí ní máa bára wọn wá ṣàìsí ara wọn ìròyìn yẹn pé à ìyẹn tún ga o. àwọn ìbéèrè míì máa ń jẹyọ ṣé ọ̀rọ̀ kíkan ẹ̀ṣẹ́ ó ti wà lábálẹ̀ ètò ẹ̀kọ́ wọn tó bá jẹ́ pé ó ti wà lára ẹ̀ ó lè jẹ́ pé ọmọ òun ò mọ gáìdì gbé lọ̀gá bá fi ọpá pọ̀ tì. ẹkùn ní bákan wá yóò nídìí torí pé ọmọ pa níṣòro gba rọ́rọ̀ gbára rí ara gbọ̀rọ̀ sí jura wa lọ àmọ́ n tó ṣe ń bàbá débi ìròyìn <laughs> látò mọ́ n tó ṣe. lẹ́ẹ̀tọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìgbìyànjú àti mú kí ìyanṣẹ́lódì wọn bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ imo oró wa pé kí ló fa sábàbí ọ̀rọ̀ hunuhunuhunuhunu kan bẹ́ẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ èyí tí wọ́n tún gbé ọ̀gá wọn jó àjàrò tí wọ́n tún ní wọ́n fi ọwọ́ ba ọ̀gá wọn díẹ̀ láàrin kan ipò fẹ́ ṣáájú fẹ̀hónúhàn kan tí ètò òdìbò sì ń bọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n ní ó ṣarajọ o ìwé ìròyìn The Nation iná ló gbé ìròyìn náà àmọ́ lẹ́bàá òkè wọ́n ní àwọn kọ́ lọ ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀rọ ayélujára pé ẹ jẹ́ ká fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ní ìpínlẹ̀ Imo ta ló ṣeé ṣe kí nǹkan ó dùn fún jù nínú ètò ìdìbò yìí wọ́n ní àgbékalẹ̀ náà wọ́n bá ní sẹ́rí Hope Usodimma ó ní ìdá méjìdínláàádọ́rin èyí tó fi hàn gbangba gbangba yìí pé ó ṣeé ṣe kó jẹ́ pé gómìnà tó wà ń pò yìí náà ni ó tún yọyọ báwọn kan ṣe bẹ̀rẹ̀ nu láàrin ìgboro ìlú pé kátìkàtì wo ni wọ́n ń sọ bí ọlọ́tì iṣẹ́ ẹ̀ mú nǹkan gbòó lára ọ̀rọ̀ yẹn ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti The Nation. Hmm. ẹ ń bá gbónúgbóyà ní gbowó orí èèyàn tó bá ya múgùn ní sanwó ṣe ṣẹ̀yọ ọbẹ̀ òun ẹ ń bá tún aláyà náà ní máa jẹ́ kí wọ́n fòun dán ayẹta wò babaláwo kan tó dán ayẹta wò lára èèyàn kan tólútọ̀hún sì ti tó ti ta tẹ́rù ń pa ó ti kú dànù babaláwo ti hàn tiẹ̀ àwọn ọlọ́pàá sì ti ń wa èmi <laughs> ò náà màtúrè pàìtọ̀ kan màtúrè hmm. <laughs> tó jẹ́ pé. wọ́n bọ̀ sí òhò wọ́n sì lò. lílù yẹn gangan ni mò ń lọ síbẹ̀ hmm. ìṣọwọ́ tọ́jọ́ pàìtọ̀ ọ̀hún ó hmm. gbẹnu tán díẹ̀ ní màkọ́dé. wọ́n ní nǹkan ọlọ́mọkùnrin pòórá wọ́n sì fúnra sí pàìtọ̀ ọ̀nà tí nǹkan ọlọ́mọkùnrin ń gbà pòórá làbújá àti láwọn ibì kan ní ìsìn elédùnmarè kó ṣàṣàánú èèyàn ni bóyá kéèyàn mọ séèyàn ní mọ lọ àgádágodo ayé. ibi mo lọgán ni pé káti ẹ lọ sí ọ̀dọ̀ àwọn alágbẹ̀dẹ. kèé ṣàgbà kèé ṣe kèé ṣàlágbàdàgodo alágàdàgodo ayé ah, ah. tí wọ́n ti rẹ̀ èyàn ò fi ti nǹkan ẹ̀ pa <laughs> àìbámọ̀ bí èèyàn bá kán bá ní òun tó ní sáyẹ́ǹsì dúdú. <laughs> nàìjíríà ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n. ẹn tọ́sọ̀ ni ọmọ ra wọn. ọmọ mi ẹ bá sọ fẹ́ ni ọgbọ́n ah, yóò dìjà. ajá balẹ̀. ajá balẹ̀. hello mọ́mì. don't hello me Yinka. wá you chosen to remain like this? What is it this time, Mom? Your wife called me earlier today crying over the phone. She says she's tired of your attitude towards everything, including the kids. Mommy, is that why you called me? Don't let me change it for you too. You people should let a man breathe. Yinka, Yinka! Being a man is much more than just a gender. It requires maturity. Are you a man struggling with emotional changes of life? Do you need help in striking a balance between your life, work, and marriage? Help is here. Join Dr. Mrs. Olufunke two a counselor, therapist, and founder of Mending Lives at the Men College of Ministry for six weeks of intensive and dynamic information for all men on how to understand a woman, you and your sexuality, parenting with emotional maturity, and, and lots, lots more. more. Physical and Zoom classes start 11th of November 2023 every Saturday by 12 noon to 3 p.m. For more inquiries, 0902 010 1080. Men College of Ministry, a must for all men. Música orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn baálé mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. achei. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣòun ńlá joeli oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí onínà fáàlì báíbà twenty twenty three ọlọ́run tó ń ṣòun ńlá ló gbin igi fáàlì báíbà tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàlì báíbà èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ akíntúmọ̀lẹ̀ láti wá darapọ̀ mọ́ búlọ́gọ̀ bíi tirẹ̀ láti noah Adiosun reverend gbẹ̀ngà Kotila Pastor ayọ̀ jẹ́gẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbá gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty-five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty-six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ Bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé kájọ ń jẹ ayọ̀ ṣe fàájì dọ́wẹ́kẹ̀ play game lóríṣiríṣi dino lounge làwọn èèyàn wọlé sí báyìí níbi tí fàájì ti ń sàn oúnjẹ tilẹ̀ yìí àti tòkè òkun pẹ̀lú àwọn snacks lóríṣiríṣi omimu tẹ̀yìn bá yàn láàyò gbogbo ẹ̀ ló máa ń chill bóde ṣe takeaway lẹ́fẹ́ àmàlà iyán rice pasta chicken beef fish salad shawama pizza oríṣiríṣi soup tẹ́ bá fẹ́ bákan náà la tún ní game sport tẹ́ ẹ ti lè play game tó wù yín ìròyìn ò tó àmójúbà dino lounge restaurant tá a ṣe lọ́nà ìgbàlódé a tún ní vip club fún gbogbo ẹni tó bá fẹ́ jayé rúra pẹ̀lú ètò ààbò tó dúró wám bákan náà lẹ́ máa láǹfààní sí wifi tẹ́ bá ti ń wọlé jẹ̀gbádùn ẹ máa bò ká jayé rúra níbi tó fi ni lọ́kànbalẹ̀ dido lounge wà ní first floor ajé house beside radio nigeria dùgbẹ̀ ìbàdàn ẹ lè họ́dà through whatsapp zero seven zero two five seven five two five seven nine lẹ́ẹ̀kan sí zero seven zero two five seven five two five seven nine free delivery là ń ṣe ní gbogbo dùgbẹ̀ máa bò kájọ jayé ọlọ́ba ní dino lounge dùgbẹ̀ nílùú ìbàdàn. ma alari ro ko si mo awon ka ti sa lo arumo legun eyin didun la kure won ti lo wa si kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ kegun tó kegun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú egun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban wọ. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action. ó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn. kára o lè pè bam lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá àmúrẹ́ àtòrà ibi tá a lè fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kooro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu NG Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. fifty golden jubilee anniversary. fifty year golden jubilee rèé ọlọ́run ìpè prophet samuel adébáyọ̀ àlùkò máa ṣiṣẹ́ agbára. àádọ́ta ọdún tí ọlọ́run ti ń dípasẹ̀ pé lórí ìwòlíì samuel adébáyọ̀ àlùkò ṣiṣẹ́ agbára. gbogbo ẹni táyé sọ pé ìrètí ti pín fún ni ọlọ́run ti ti pasẹ̀ pé ìgbé sókè. àkórí àádọ́ta ọdún àyájọ́ ìpè. kó máa bẹ̀rẹ̀ látọjọ́ monday thirteen the saturday eighteenth november. ìpè tó ní ìbùkún. ìsọjí ló máa bẹ̀rẹ̀ látọjọ́ monday thirteen the friday seventeenth november. láago márùn-ún ìrọ̀lẹ́ ní csc lẹ́nu odò àníléwé ń bàdàn. níbi tí ọlọ́run ti m máa lo pásítọ̀ gideon òbí wálé bàbá òyìnbó prọfẹtẹ sikaya olúbóyè ọládèjì CAC general evangelist nigeria overseas CSC president nigeria overseas pastor s ọládélé prophet samuel adébáyọ̀ àlùkò church planter wọn a máa fi májàmú ìpè súré fún gbogbo èèyàn ọjọ́ saturday eighteenth november láago mẹ́sàn-án jerusalem city campground along ìjẹ̀bú-òde express road ìgbàrò mbàdàlà ó ti pàdé. olùwà ọlọ́run ìjọ mímọ́ èmi máa ń lọ́wọ́ iṣẹ́ rẹ̀. hallelujah tí ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run máa dábìrà bẹ́ẹ̀ ti ń darapọ̀ mọ́ ìsìn àjọ̀dún ìkórè ọdún kẹrìnlá ccc mọ́lẹ̀ ayọ̀ pariswan sango ìbàdàn monday november six symposium láago márùn ìrọ̀lẹ́ tuesday ìṣọ́nà bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ wednesday november eight sí friday november ten ní revival láago márùn ìrọ̀lẹ́ níbi tọ́lọ́run yóò ti máa lo prophet solomon maforikan assistant venerable spray evangelist daramola venerable spray evangelist afisuru kiki ẹ jẹ́ ká jọ yin olúwa lálẹ́ friday november ten láago mẹ́wàá àṣálẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí ṣẹ́gun ajídára démọ́lá Kọ́lá Famous, Ṣẹ́gun Àdìmúlà, Elimax, Ẹ̀rítọ̀míwá, Ṣẹ́gun Aṣáolú, Kọ́lá Ifrata, Tẹ́jú Glorious, Prince. Àyàdísọ̀ Ìlọrin Olúwa Travels Limited kì í tí a ní tẹ̀ mọ́ ọjọ́ tí wọ́n bá dálà lọ àti lábọ̀ kì í sì yẹ. Ká ṣiṣẹ́ àṣepẹ́ nílùú Mẹ́kà àti Mẹ̀dínà, ṣíṣàbẹ̀wò sáwọn àyè mọ́lẹ̀ gbàgbé ní Olúwa. Oúnjẹ tó tọ́ lásìkò tó tọ́, ilé ìgbé tí ó jìnnà sí Aram, ìtọ́jú tó péye fáwọn èrò wa, àkànṣe wáàsí àti ìtọ́sọ́nà àdúrà tó yẹ láàyè kọ̀ọ̀kan, àyè sẹ́jẹ́ díẹ̀ ṣùgbọ́n nílé iṣẹ́ wa. Bákan náà la tún ṣètò múra olóṣooṣù, akọ̀yìn àlùbùsọ̀ sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba àpapọ̀, gbogbo èyí tẹ̀ tí wá dà níyàn láti lọ sílùú Mẹ́kà àti Mẹ̀dínà Medina ẹ máa bọ̀ tàrà wá sílé iṣẹ́ akọ̀yìn àlìbúsọ̀ ìrọ̀rùn olúwa travels limited Awa nọ́mbà twelve ọmọnìgbẹ̀yìn òkè olóró street ọmíàdìó ìbàdàn ẹ pè wá sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five four four two two five six tàbí zero eight zero three three eight eight three six six nine akọ̀yìn àlìbúsọ̀ kakọ̀yìn ìrìn àjò àjẹ àti múra ìrọ̀rùn ni lọ́dọ̀ wa. na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people na quiet and serene environment Academy Suit dey day. Oh, Come check us out now. Academy Suit on Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Teliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. The ultra modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact Talk by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra modern office complex could be your best investment decision of the year. Call 0805 225 0214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Dickert House on Ring Road, Talkway Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. yìnyínyìnyín kẹ́ni ṣèmí amọrírì rẹ o ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà olúṣèyí abiodun makinde gómìnà àwọn àgbẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́sìn abìyẹ́ poultry association of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ fẹ̀mí ìmoore hàn sí gómìnà wa látàrí ètò ìrànlọ́wọ́ àgbàdo tí wọ́n ṣe fún gbogbo ẹgbẹ́ ọmọ ọlọ́sìn abìyẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ la tún dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná wa barrister ọlásùnkànmí ọlálẹ́yẹ báàgbẹ̀ of ọ̀yọ́ state àti gbogbo àwọn alájọṣepọ̀ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe kò ní sú yín kò ní rẹ̀ ni o ìpínlẹ̀ ọ̀yọ́ máa tẹ̀síwájú lábẹ́ gómìnà ṣèyí mákindé ipò aṣíwájú tí ìpínlẹ̀ ọ̀yọ́ wà nínú ọ̀sìn abìyẹ́ kò ní rẹ̀yìn o àmì àṣẹ olùkéde omídòkun oyèkúnlé alága ọlọ́sìn abìyẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́. wọ́n sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀ ebi máa bá wa. ẹ̀gbọ́n èyí sókè sí ọlọ́run ọ̀run. <laughs> ọlọ́run bàbá àbíyè tún gbẹdẹ o twenty twenty three àbíyè global convention ó yá lórí òkè bàbá àbíyè ẹdẹ níbi tí iṣẹ́ ìyanu ọlọ́run àwòkọ́ àràkọ́ àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àṣẹ orúkọ jésù. àgbàrá rẹ̀ wá síbẹ̀síbẹ̀ tí nínú oṣù november ọjọ́ kẹtàlá sọ́jọ́ kẹtàdínlógún òjò àdúrà torí ìyìn ọmọ ọ̀rọ̀ lọ́sùn àti lóru níbi ìpàgọ́ yìí torí ọlọ́run prophet samson ọlẹ́mìjì àkànní ti ṣetán láti sọ ìyẹn gbẹ́lẹ̀ ayé ìradàlágbá lógún omi ìbùkún àkòrí ìpàgọ́ lẹ́yìn la pè ní fífa ọ̀run yá ọlọ́run ó ti bá ti bẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi evangelist dr bọ́lá rẹ̀ evangelist tọ́pẹ́ àlàbí ṣígòkè wisdom bọ́sì adéyìnwá bídèmí ọláọba tóyọ̀sí akínyà àti evangelist elijah akíntúndé tó fi máwọn ìránṣẹ́ ọlọ́run fún àkànṣe àdúrà tó ń kábàánà ìṣúdànù bíi bishop adé àjàlá bishop àti pásítọ̀ tó pé dàda orí òkè bàbá àbíyẹ ẹ̀jẹ̀ nípàgọ́ yìí ó ti bá wáyé o. wọ́n fi ìbàdàn ìwé òṣogbo highway aláṣọ ẹgbẹ́jọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun ní november thirteen sí november seventeen. prophet timothy funṣọ àti evangelist mrs adéjọkẹ́ àkàndé lolùgbàlejò pásítọ̀ ẹ̀sùn ọ̀làdélé cac president worldwide jésù lolúwa ọ̀rẹ́ mi ò ní ilé tuntun. èé ilé ló ti rí iringide yìí wù Gerard orí ẹ̀ bó ṣe ń kan tó tó tó lọ́jọ́ wo sọ́jọ́ wo ṣé àwọn àlìjẹ̀nu ló wá bẹ́ẹ̀ kàn án mọ́jú ni. rárá kakó oníkùn mẹ́kùn ni wo aluminium marketing company ló sọ ilé tààrà di rekete ọ̀sẹ̀ tó ń bọ̀ ni bàbá yìí máa dé sí nàìjíríà ní kété tààrà léyìí tán ni mo bá fi wélọ̀ iléeṣẹ́ tó ń ṣe aluminium òrùlé tó dáa tó bá òde òní mu aluminium marketing company làwọn èèyàn ń fi ògùn ẹ̀gbá rí pé pé ó máa deliver ní ṣá. bẹ́ẹ̀ni aluminium marketing company ọ̀gánà master wọ́n ti wà lẹ́nu ó ti lé lọ́gbọ̀n ọdún ẹ fún wọn láàrin ọ̀sẹ̀ kan ó pẹ́ tán wá ti sọ ilé yín di rekete pẹ̀lú àwọn aluminium fi sheet ayé òde òní tó fi dórí gerard àtàwọn window ayé òde òní tó ń ti suspended ceiling ẹ kàn sí wọn ní gate s nínú liberty stadium òkè àdó ìbàdàn telephone zero eight zero five five two three one six one one aluminium marketing company x excellent products, quick delivery. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọ́wọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bánú ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics ẹ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní yàgòkú wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solat mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. ajá balẹ̀. ajá àbálẹ̀ ìròyìn ó ti wá dé ojú ọ̀gbagadè báyìí. Hmm, aago mẹ́sàn-án ti lò aago mẹ́sàn-án ti gbélé ọ̀yá bẹ̀rẹ̀ gbéra. à ń bẹ̀rẹ̀ bí ìgbà tí yẹn bá wá kókó tó lọ tẹ́rẹ́ díẹ̀ tó wá bu àgúnmu sí i hmm. tó wá fi jógẹ̀ hmm. wá wá bí róbó tàbí àkàrà ẹ̀gúsí aláta tó gbé tẹ̀. ó ti yé mi. ìròyìn eléyìí náà ni ó kí ó yẹ ọ. ó ti yé mi go gone gone. ẹ já lọ tààràtà sí ojú ewé kẹrìnlá ìwé ìròyìn ti Nigerian Tribune bẹ́ẹ̀ bá gbá The Nation náà mú ó ń bẹ lójú ewé kejìdínlọ́gbọ̀n rẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òbò ní ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti gbé rí ìpínlẹ̀ Bayelsa Kogi àti Imo ibi tí nǹkan dé dúró ń rèé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹ́ pé tí kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ètò òdìbò bá ti ń tó bọ̀ àwọn ọ̀gbìnmọ̀ alálàáfíà kan bẹ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ tí wọ́n lọ ṣe kò kárí pé wá o àtigun ọ̀tún àtigun òsìn àti tòkè àti tilẹ̀ ẹ bára yín sọ èyí tí í ṣe kúrúrú ọ̀rọ̀ ẹ wá tọwọ́ bọ̀ ìwé àdéhùn alálàáfíà yìí pé ọ̀fọ́n kankan ò ní í fìrùnà gbá kó tó dàsìkò òbò láàkó òbò àti lẹ́yìn rẹ̀ ẹ sì jogun omi ẹ jà láàfíà òjọba àwọn ògbìmọ̀ eléyìí ti peace accord èyí tí alága wọn alága àpapọ̀ fún ìgbìmọ̀ náà chairman national peace committee general abdulsalami abubakar retired wọ́n ní bàbá ńlẹ ṣe alága ìgbìmọ̀ yìí ọjọ́rò Wednesday àná ní Kogi ni wọ́n lọ síbẹ̀ wọ́n sì lọ bá wọn sọ̀rọ̀ yìí pé ẹ wá o a ti ṣe talára a ti ṣe tajero tọwọ́rọ̀gún àga mọ̀tẹ́ èdè náà rẹ̀ ẹja ṣe kó ohun gbogbo bá a lè yẹ wá nítorí pé yẹni yẹyẹ lé mẹ́m wọ́n níbẹ̀ wọ́n ti gbé ṣe àlàyé pé ètò òdìbò ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkànlá oṣù kọkànlá kí wọ́n jẹ́ kí nǹkan sanmọ́nà ńgbà wọn wá ní kí wọ́n wá tọ́ bọ ìwé àdéhùn alálàáfíà wọ́n ní láàrin àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú tí ó kópa nínú ètò òdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Kogi wọ́n lọ bí ẹgbẹ́ òṣèlú méjìdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ eighteen political parties ní ti ìdìbò sípò gómìnà ti Kogi Absalam ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé hmm, gbogbo ẹ̀yin adíje dupò gbogbo wọn yìí ọjọ́ àbògo ò tí ì pé kálukú ti ń ṣe hùnù hùnù hùnù hùnù hùnù hùnù hùnù hùnù ipe kẹ́nìkan má lọ gbèrú yín o látẹ̀yìn o tọ́wọ́ bá gbèrú yín látẹ̀yìn o ẹ̀ ní í gbà o what confirm ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ẹgbẹ́ òṣèlú Labour Party LP ẹgbẹ́ òṣèlú Action Alliance AA lára àwọn ẹgbẹ́ òṣèlú míì náà tí ó tún kópa ńbẹ̀ New Nigeria People's Party NNPP Action Democratic Congress ADC People Redemption Party PRP Zenith Labour Party ZLP National Rescue Movement àwọn náà wà ń bẹ̀ Action Democratic Party ADP àtàwọn ẹgbẹ́ òṣèlú míì àmọ́ ńgbà tí Abdulsalami ó ṣàlàyé ẹni tí Cardinal John Ọ̀nàyẹ́kàn tó náà rọ̀ ṣojú fún ó ṣe àlàyé pé ẹjẹ́ àtẹ̀lé ìlànà alálàáfíà bá a ṣe ń ba bọ̀ látẹ̀yìnwá tí nǹkan kò yín jẹ́ ní o a ti ṣe ti ìpínlẹ̀ Imo a ti ṣe ti ìpínlẹ̀ Kogi a ti ṣe ti Bayelsa àlàáfíà yìí ìní kókó kẹjẹ kó jọba òun wá kẹ́fìn kankan lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n ní iṣẹ́ tí àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣe lórí ìgbaradì láwọn ìpínlẹ̀ wọ̀nyí iṣẹ́ tó lákàkì ni o àwọn ẹ̀ṣọ́ aláàbò náà wọ́n ti wà ńlẹ̀ ní sẹpẹ́sẹpẹ́ ṣùgbọ́n àwọn ń rọ̀ yín kẹ́ ẹ jẹ́ kí àlàáfíà jọba bó tilẹ̀ jẹ́ pé àwọn ń fojú kankan wo àwọn adíje dupò wọ̀nyí ọ̀pọ̀ wọn ló jẹ́ pé ìkọ́kànsí wọn ìgbáradì wọn ìṣe wọn ìwà wọn nípa ti ìgbáradì ètò òdìbò tó ń bọ̀ kò mú yányán tó ẹ sì má jẹ́ kí ọ̀fọ́n fìrùnà gbá òun ni àkòrí ọ̀rọ̀ tiwa sí yín ẹ lọ gbá ìwé ìròyìn ti Nigerian Tribune mú ojú ìwé kẹrìnlá rẹ̀ ibẹ̀ ló sọ̀ka ẹ̀ sí. tọ́ ẹ jẹ́ lọ sí ojú ìwé kẹjọ Vanguard o ibẹ̀ ni mo ti fẹ́ ṣẹwọ́ ní àhín agbo òṣèlú ìròyìn yẹn ní í ṣe pẹ̀lú ẹ̀ ètò ìjọba ọ̀kan àmọ́ lẹ́nu ìránṣẹ́ ọlọ́run ni ọ̀rọ̀ ti jáde tó dìròyìn ìròyìn ọ̀wárẹ̀ o ní ẹ̀kúnrẹ́rẹ́ bíṣọ̀bù ìjọ catholic ẹkùn ti Sokoto ìránṣẹ́ ọlọ́run Matthew Kuka ni wọ́n ti sọ̀rọ̀ sókè lánàá pé a ó ga o nígbà tí ààrẹ àná tó kú olóróyè àwọn mínísítà tó bá ṣe ṣàkóso ọ̀tọ̀mọlọ̀rọ̀ tí wọ́n máa ń sọ lẹ́yìn tí gbogbo wọn tí wọ́n ti kó gbá sílé báyìí ẹ̀ ẹ̀ sì lè sọ lójú Buhari tẹ́ ẹ̀ lè sọ ńgbà tí ń bẹ ń ṣàkóso ńgbà ẹ̀ wá túká lẹ́yìn rẹ̀ tán gẹ́gẹ́ bíi mínísítà lẹ́bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi kásáfì ẹnu kádàkẹ́ni bàbá Matthew Kuka náà ni wọ́n ń kù bí òjò yìí o bàbá Kuka ṣàpèjúwe bákan náà ńgbà bàbá ń sọ̀rọ̀ lọ wọ́n yà bírí síbi ọ̀rọ̀ n ti ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Kogi bàbá Kuka ní gómìnà ìpínlẹ̀ Kogi lásìkò yìí Yàyà Bello Yàyà Bello dàbí àpẹẹrẹ burúkú fún ìran àwọn ọ̀dọ́ tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí bàbá kúkà sọ̀rọ̀ eléyìí ní tẹlifíṣàn aládàáni tá sí Arise TV ó ní èmi ò ní nǹkan kan eléyìí tí ó tako èmi ò ní jà ìní ta àbí kìíní kankan pẹ̀lú yàyà bello àmọ́ bò tó ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ àṣọ o bàbá tún kò lórí ọ̀rọ̀ yàyà bello ó mẹ́nu lé ọ̀rọ̀ ààrẹ àná nílẹ̀ wa Muhammadu Buhari tó fọdún méje ṣèṣàkóso ọdún mẹ́jọ ṣèṣàkóso lórílẹ̀‐èdè yìí bàbá kúkà ni bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹbí buhari léèrè ọmọ lọ́kàn rẹ̀ gan pé lásìkò tóun ń bẹ lórí àpèrè ìjọba nàìjíríà èmi matthew kúkà yìí ní nǹkan kan bíi yín kìnìún àbí ìta àbí ìjà kankan láàrin èmi rẹ̀ ọ̀rọ̀ nàìjíríà la fi máa ń nà mọ́ra wa lọ́rùn àti bí nàìjíríà ó ṣe kú omi lọ́bọ̀lọ́bọ̀ débi ògo ntí mọ̀ ẹ́ sábà díjà èmi rẹ̀ nu a sì jàrí pàápàá hmm. a fi gbólóhùn pàrokò sí ara wa ni èmi ó sì sọ tèmi ń sì sẹ́nu ṣáìsì síbí lásìkò tí ń ṣèjọba àmọ́ kínní kan ni Buhari fi ṣẹ̀mí o tí mo sì mọ̀ pé ó fi ṣe ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láàrin àsìkò tó fi ṣe ìjọba ilẹ̀ yìí òun náà ni pé Muhammadu Buhari ọwọ́ tó fi mú ìṣọ̀kan Nàìjíríà ẹ̀yà àtèdè tọ́sárapọ̀ tí ń jẹ́ nàìjíríà ọwọ́ tó fi mú àọ̀dá ọ̀ṣàkóbá fún ìṣọ̀kan nàìjíríà lábẹ́ muhammadu buhari ntí gbogbo wa náà sì mọ̀ olóye àtọlọ́gbọ́n ọmọ nàìjíríà tó yẹ kẹ́ ẹ mọ̀ nù bí mo ṣe wá ń sọ̀rọ̀ yìí èèyàn mọ̀ lé o ayé mọ̀ ní ká o àṣé ọmọ aráyé ní ń bẹ lábẹ́ ẹ̀kútẹ́ ń pè lára ọ̀run kẹ̀kẹ̀kẹ̀ ẹ wá wà àwọn mínísítà tó bá buhari ṣèjọba àní bí mi ìbá ń mi sọ̀rọ̀ báyìí lásìkò yìí ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ sọ àwọn kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ àwọn hẹ̀rẹ̀ǹtẹ̀ hẹ̀rẹ̀ǹtẹ̀ kànjà kànjà báyàn báyàn ọ̀rọ̀ tí etí lè gbọ́ tí ó di ni à ń fẹnu sọ nípa ọ̀gá àwọn tí wọ́n ṣèṣàkóso lábẹ́ ńgbà hmm. tí wọ́n jọ ṣe ìṣèjọba orílẹ̀-èdè yìí ó ní ọ̀gá o ọ̀rọ̀ eléyìí ń fọjọ́ míì ẹ má jẹ́ ń bẹ́ẹ̀ ju báyìí lọ èyí àwọn mínísítà tó bá ṣèjọba tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ ọ́ fún mi tí wọ́n sì ń sọ ọ́ kálé lásìkò yìí bàbá kúkà tún sọ̀rọ̀ o ó ní pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ tí à ń tẹ̀lé ó ní lóòótọ́ bẹ́ẹ̀ bá wòjọba tí Buhari ṣe ẹ sọ pé ó ti lọ ìyẹn tó lọ ẹjẹ́ àwọn sọ èyí tó tún dórí àpèrè nísìn àmọ́ ká tó mẹ́nu kú òǹbí èyí tó ti lọ́hùn ẹ rí i pé àwọn tí wọ́n ń gbẹnu sọ fún Buhari ńgbà náà iṣẹ́ wọn ni wọ́n ó ṣe bí wọ́n rọ̀rọ̀ sọ bí wọ́n rọ̀rọ̀ sọ bí nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ láti sọ bí nǹkan ò sí ńlẹ̀ láti sọ wọn ó sáwẹ́nu wá àtàmọ́ mátàmọ́ wọn ó tilẹ̀ nǹkan kan wọn ó tilẹ̀ rẹ̀ jọ tí wọn ó pa wọn ń sọ̀rọ̀ ló kọ Buhari ara wọn ni pító Fẹ́mi Adésínà ní ìsìn ọ̀rẹ́ mi àtàtà abẹ́ẹ̀rí ẹ wo ìjọ Foursquare Gospel Church tí wọ́n gbé paitọ́ Fẹ́mi Adésínà lọ ní Daura mo rò pé paitọ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ mọ̀ọ́mọ̀ gbé lọ sí Daura tí í ṣe ìlú abínibí ààrẹ kí iṣẹ́ òun kó lè bá a rọrùn bí bá ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí paitọ́ yọmọ ṣe agbẹnusọ Buhari kí gbogbo ẹ̀ ó lè bá wọnú ara wọn bàbá ṣáà ń sọ̀rọ̀ ilẹ̀ ṣáà ń kún ńgbà bàbá òde ládé bàbá kúkà ní ẹ wá wo nǹkan ní ìsìn pẹ̀lú ìjọba ti Tinubu tá a wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lóòótọ́ ń tilẹ̀ ń tọ́ lọ́hùn ọdún oṣù mẹ́fà péré ó kéré o láti máa fi gbé ìjọba kankan lórí wọn láti mọ̀ bí wọ́n ṣe dáadáa bí wọ́n ṣe dáadáa àmọ́ ní tí ọkàn jọ mí lójú ni pé a lè gbé lórí wọn pẹ̀lú oṣù mẹ́fà àmọ́ ní tó jọ mí lójú òun náà ni pé èèyàn yìí tó sọ pé ó lé ní ogún ọdún tóun ti fi ń palẹ̀ mọ́ láti di ààrẹ nàìjíríà ṣé bí bó bá sì di ààrẹ tán tó dórí ó jókòó sórí àlééfà ìjọba bí ó yẹ kí àyà rẹ̀ ó bẹ́lẹ̀ kọ́ bẹ́ ni ó sọ pé òun yìí ti di grand running èmi ò tí ì rí this grand running tí ó ti hí tirẹ̀ o tọ̀ bàbá sọ pé eh, pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ àní dákẹ́ a sì ní í ṣẹnu wa ní déédéé ṣíbí a mọ̀ sọ̀rọ̀ títí àwọn aláṣẹ ó sì ṣe ntọ́tọ́ àti ntóyẹ ẹ worú àsìkò tá a wà ní ìsìn títa ọ̀rẹ́ rìn kankan ṣé irúfẹ́ àsìkò tí èèyàn máa dákẹ́ nì bá a bá sì ní èèyàn kan lẹ́ni tí ọmọ bá ṣiṣẹ́ ẹni ọ̀rọ̀ Tinubu sì rèé béèyàn ọba tara ẹ̀ kọsẹ̀ àbí èèyàn ó tara ẹ̀ sẹ́lọ̀n lèèyàn mọ̀ di gbogbo ẹ̀bí rú ilé di gbogbo ẹ̀bí rú àbí ẹ worú ìlànà tí wọ́n fi ń yan àwọn tí ń bá ṣèṣàkóso ní ìsìn ká mọ̀ gbọ́ pé ààrẹ ní láti kàn sáwọn gómìnà láwọn ìpínlẹ̀ pé ẹ fàyàn lẹ̀ o ẹ fàyàn lẹ̀ o ṣé ẹni tó bá wù fi ọkàn rẹ̀ wọ́n fà lẹ̀ o ohun tí wọ́n bá kó wá náà ni ó kó sínú ìjọba hmm. ẹ ẹ ti a rí bí wọ́n ṣe wá bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní ẹjẹ́ sọ̀rọ̀ ìpínlẹ̀ Kogi tí a wà ń sọ ẹ wo ìbókù díẹ̀ tí wọ́n ó ṣètò ìdìbò ní ìpínlẹ̀ Kogi ẹ wá wo oríṣiríṣi ìwà jàǹdùkú àti ìwà ẹ̀hànnà tí ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Kogi lásìkò yìí bẹ́ẹ̀ bá sì wẹni tí a fi ṣaṣọ òbúra ìlú ní ìpínlẹ̀ ọ̀hún Yàyà Bello tí í ṣe gómìnà wọn tí yan gan kíjò ní pé òun ni youngest gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ha àánú youngest gómìnà wá ṣe mí torí kò fàpẹẹrẹ rere lélẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ó dé ipò tó sì yẹ kó ṣe dáadáa kó sojú ọ̀dọ́ Nàìjíríà ọ̀dọ́ ewu lélẹ́yìí eléyìí èyí sọ̀dọ̀ dáadáa táwọn ọ̀dọ́ tó kù lè kọ́ ṣe dáadáa lára rẹ̀ babalá poor advertisement ni Yàyà Bello jẹ́ fún àwùjọ ọ̀dọ́ àti fún ìbò gan tí wọ́n fẹ́ dì lọ́hùn ìròyìn yẹn pé bàbá o èyí pọ̀ o òyì pọ̀ ẹ ní òsì nǹkan èyí sì wà lẹ́tún ní òsì nǹkan ìròyìn ń bẹ lójú ìwé kẹjọ Vanguard fún tòní. Nigerian Tribune ni mo tún lọ sí ẹ̀bálá ti ọ̀dọ̀ tiẹ̀ ojú ewé kẹtàlá náà ni ìròyìn wà gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ààrẹ orílẹ̀ wa Nàìjíríà buwọ́lu ìwé ètò òṣùná oní tírílíọ̀nù méjì ó lé gbọ́njẹ̀ mẹ́tàdínlógún two point one seven trillion naira fún àdínkùn ìwé ètò òṣùná ọdún twenty twenty three wọ́n ti wá ṣàlàyé pé ẹ wá o ìdá ọgbọ̀n láàrin ìwé ètò òṣùná yìí yọ lọ sí agbọ́nrin ọ̀rọ̀ ètò ààbò àtàwọn òṣẹ́ tó wà lákàtà ẹ̀ ìdá márùndínlógójì thirty five percent ìyún á lọ sórí pípèsè ohun amáyédẹrùn fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde olúluwa ìlú àbújá ilégbèé ìdàgbàsókè agbègbè ìgbèríko àti nǹkan míì bámbámbámbá lọ àwọn kan wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà nígbà tí wọ́n sọ di mímọ̀ pé ilé ìgbìmọ̀ asòfin àgbà náà tọ́ka pé àwọn ṣe àṣeyọrí o ilé ìgbìmọ̀ asòfin àgbà méjèèjì orílẹ̀-èdè nàìjíríà reps àti senate wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé ọkọ̀ ńlá bọ̀ gìnì ọkọ̀ ojú omi aláfẹ́hun yash léyìí tó yẹ pé wọ́n kọ́ fẹ́ rà kó tó di pé wọ́n wò pé ẹ wá wọ́n fẹ́ rà láti ṣe kinní fún ààrẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ní fún ètò ààbò náà fẹ́ lò fún wọn nira kò lè jọ́ kí wọ́n tó kó owó ẹ̀ pé á gbé bílíọ̀nù márùn rẹ̀ á lọ gbé e lórí bílíọ̀nù márùn ààbọ̀ ẹ̀yáwó kàwé àwọn akẹ́kọ̀ọ́ ti jó ní tá a ti pe amọ́lẹ̀ tí yóò fi di bílíọ̀nù mẹ́wàá ó lé gbọ́njẹ̀ márùn wọn ni àṣeyọrí tí wọ́n ń tọ́ka yìí àṣeyọrí ẹlẹ́sìn mìíràn gbà mà ló jẹ́ afẹ́nifẹ́re ni ló wá ṣàlàyé ọ̀rọ̀ nígbà tí wọ́n wo sàkúnbi tí wọ́n ti ń bọ̀rọ̀ bọ̀ afẹ́nifẹ́re ni ẹ̀yìn mà lórí láyà o àṣòfin kọ̀ọ̀kan yóò máa gun ọkọ̀ oní mílíọ̀nù ọgọ́jọ náírà one hundred and sixty million naira SUV àwọn ni ah, ẹ ṣe é re ẹni tó sọ̀rọ̀ yìí di mímọ̀ òun náà ni ẹni tí í ṣe akọ̀wé ẹgbẹ́ afẹ́nifẹ́re nínú ìpàdé èyí tí wọ́n ṣe olóyè ṣọlá ebiseni iná ló fi àtẹ̀jáde yìí síta gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ẹgbẹ́ afẹ́nifẹ́re nínú ìpàdé èyí tí wọ́n ṣe nílé bàbá olóyè ayọ̀ adébánjọ ní ìsànyà ogbó ní ìpínlẹ̀ ògùn nígbà tí wọ́n máa sọ̀rọ̀ nínú àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi síta ọ̀hún wọ́n ní ṣé bí aṣòfin ni a pè yín kẹ́ ẹ lọ ṣojú wa kẹ́ ẹ jẹ́ kí nǹkan sanmọ́nà fún orílẹ̀-èdè nàìjíríà ẹ wá mú òbítíbitì owó bẹ́ẹ̀ ẹ fi ra ọkọ̀ kọ̀ọ̀kan fún aṣòfin kọ̀ọ̀kan èyí burú jáàyè ó ní ẹ ṣàlàyé fún wa ìdí tẹ́ ẹ fi múrúfẹ́ owó bẹ́ẹ̀ tẹ́ ẹ fi rarú ọkọ̀ yìí tẹ́ ẹ máa gùn ní tiyín nítorí pé ọ̀nà wọn ò dáa láàrin orílẹ̀-èdè nàìjíríà àwọn wo ní sanwó orí ọ̀hún ṣé bí aráàlú ni tí orí ń ta tá a tún gbowó orí lọ́wọ́ wọn ebówó orí ọ̀hún ló yẹ ká fi tún ọ̀nà ṣe fún wọn kì í ṣe pé kẹ́yìn tẹ́ ẹ jẹ́ aṣòfin wọn kẹ́ ẹ máa fi gun ọkọ̀ gàgàràgàgàrà tẹ́ ẹ fi ní mọ̀ pé kò tó wà ń bì kan gegele wà ń bì kan ní irọ́ o eléyìí ò bójúmu tó bí tí ò kó mọ bẹ́ẹ̀ bá rí èèyàn bá yín sọ ò ìpè tẹ sọ yìí àti ìgbésẹ̀ tẹ gbé tẹ hù níwà yìí ó kù púpọ̀ káàtó wọ́n ní àwọn ẹ̀wọ̀ eléyìí kò lè mú ìlọsíwájú àti ìdàgbàsókè kankan bá abalẹ̀ ètò ọjẹ́ kò lè mú ìlọsíwájú kankan bá orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn èèyàn tí ń gbé bẹ̀ bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ fowó ṣòfò dànù lásán ni wọ́n ní ẹ lọ́ọ́ pàwọ́dà kẹ́ẹ̀táwo ṣe o lórí ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí nítorí kò bójúmu ọ̀rọ̀ ọkọ̀ aláfẹ́ ojú omi òun náà tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ni ẹ mẹ́sẹ̀ kò gbé bí ìlú ó ṣe tùbà tí ó tùṣẹ́ tẹ́kù ó ké bí ekutẹ́ yóò ké bí ẹyẹ tọmọ èèyàn náà sì fọhùn bí ọmọ èèyàn tí ìlú ó dùn níyàn gbàǹgbà dípò pé ẹ lọ kó owó òbítíbitì ẹ fi rọkọ̀ sídìí ara yín ẹ lọ sí ojú ìwé kẹtàdínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. right, farajọra ìròyìn tí ọkà yìí hmm. àtọ̀dọ̀ Peter Obi ni ó ti ń jáde o. ìṣọ́kẹ́ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch tó rọ̀ yìí olùdíje fún ipò ààrẹ nùbò tá a dì lọ́hùn tẹ́sí rẹ̀ ti jáde tí ilé ẹjọ́ tó ga jù tí ó sì ti fẹnu ọ̀rọ̀ jóná síbì kan Peter Obi olùdíje lábẹ́ LP seventy five ló ti kóró ojú sí ṣẹ̀kẹ̀ǹdùgbẹ̀ owó tí í ṣe ìdẹ́gbẹ̀ǹgbẹ̀ àbàtẹ two point one seven trillion naira àfikún ètò òṣùná ọdún tó ti fẹ́ẹ̀ tán yìí twenty twenty three budget èyí ń supplementary eléyìí ti Tinubu tí ó ṣẹ̀ṣẹ̀ buwọ́lù yìí Peter Obi ó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tí ó fi síta ó ní à ìwọ lóhun ìyá ń ronú ọmọ ń roka mọ̀lọ́wà ọ̀rọ̀ àwọn tá a fi sídìí ìjọba yìí ńgbà tí aráàlú ń ronú orí tí ń ta wọn ebi burúkú ti ń pa wọn àti hmm. ìyà àjẹkúdórógbó yìí lórí tí ń ṣe wọn léṣe làwọn olórí wa ní orílẹ̀ yìí ni à ń buwọ́lu àfikún ètò òṣùná ọdún tó ti fẹ́ẹ̀ tán tó sì jẹ́ pé àwọn tí wọ́n kọ sínú kinní náà ìkọkúkọ lọ́ farajọ Peter Obi ni àwọn nu o ọlọ́run nu ṣe é sì rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé kọ̀pẹ́kọ̀pẹ́ bíi ijọ́ bíi mélòó kan sẹ́yìn ni ààrẹ Bọ́lá Tinubu bọ́ọ̀lù àfikún ètò òṣùná supplementary budget ní ọ́fíìsì rẹ̀ tí í ṣe àpátápàrà agbára níbi tíjọba ń jókòó sí ní presidential villa làbújá níwájú ẹni tí í ṣe uh, adarí ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio àti abẹnugan ilé ìgbìmọ̀ asojúṣòfin ìjọba àpapọ̀ kejì Tajudeen Abbas wájú wọn làárẹ̀ Bọ́lá Tinubu ti buwọ́lu àbàtẹ̀ two point one seven trillion naira gẹ́gẹ́ bí àfikún ètò òṣùná Peter Obi sọ̀rọ̀ ó ní à ẹ̀dọ́nà ṣe àwọn tí ń bẹ ní ìdí ìjọba yìí ṣe wọn ò gbọ́n tí ayé ń ké nígbe nílẹ̀ Nàìjíríà ni. Ah, àbí ojú wọn ò rí ní ojú òun rí oyin àsìkò ìkérora àti ìlálàṣẹ ọmọ nàìjíríà yìí ló wáyé kí wọn máa buwọ́ lu àwọn owó bẹ́ẹ̀ ó kóòtù àwọn owó kan síbẹ̀ ó ní fàpẹrẹ ní ìsìn wọn ni wọn fi one point five billion wọn ó fi ra owó ẹ wọn ó fi ra ọkọ̀ tí ọmọ kọ wọ́rìn lẹ́yìn ìyàwó ààrẹ first lady two point nine billion míì òun náà ni wọ́n tún fi ra àwọn ọkọ̀ abìdí gàgàrà owó tó kù díẹ̀ bílẹ̀ ń já pé bílíọ̀nù mẹ́ta náírà sí iléeṣẹ́ ààrẹ presidential villa tí wọ́n fi pààrọ̀ àwọn tibẹ̀ Peter Obi ní ẹ dákun kí lọ́ọ́ ṣe àwọn ọkọ̀ tibẹ̀ ń ìròyìn yẹn sá pọ̀ ẹ̀ eh, èmi ní ẹjẹ́ àká díẹ̀ kọlu ẹ̀ ọmọ lọ kàbó ẹ̀yin náà ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch ti òórọ̀ òní hmm, hmm ẹ já wo ìròyìn míì tí ń bẹ nínú ìwé ìròyìn ti Vanguard lóòrọ̀ yìí o níbẹ̀ ni Àtìkù ti sọ fáwọn ọmọ ẹgbẹ́ PDP pé ẹ jáde ẹ lọ dìbò ní Kogi ẹ lọ dìbò ní Imo ẹ lọ dìbò ń Bayelsa o bẹ́ẹ̀ bá ń gbọ́ gbègbègbè ẹ yá tètè bá wọn gbé kí wọ́n má fi ṣẹ̀kẹ́ ẹ̀dẹ́ sẹ́yìn kò lè tọ̀dọ̀ yín o igbákejì ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Àtìkù Abubakar ló ti rọ àwọn ọmọ ẹgbẹ́ PDP ní Bayelsa Imo àti Kogi pé kí wọ́n jáde lọ́wọ́wọ́ kí wọ́n lọ rèé dìbò fún àwọn olùdíje tí PDP fà kalẹ̀ láwọn ìpínlẹ̀ tètò òdìbò gómìnà ó ti wáyé yìí Àtíkù Abubakar ní iṣẹ́ rí ẹgbẹ́ APC ètò ìjọba tí wọ́n ń ṣe ní gbogbo ìpínlẹ̀ kódà lé a lórí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ rí i pé ètò ìjọba àti ìṣàkóso ti ń tarí ni ń ta ọmọ Nàìjíríà ní àtàrí débi pé ọlọ́mọjòrí ó pa lábẹ́ wọn ni ẹnu nìkan ọ̀ wá ṣe é pé wọ́n ń ṣe wá o wọ́n ń gbà wá wọ́n ń ṣe ṣèké ṣáájú ọmọlẹ̀ ẹnu nìkan ò lè sọ tiyín ni kẹ́ ẹ mú àtẹ̀lẹ́wọ́ yín pàápàá jùlọ àtàǹpàkò yín kẹ́ ẹ lọ rèé fi tẹ̀ka fún àwọn olùdíje ẹgbẹ́ PDP bíi gómìnà láwọn ìpínlẹ̀ bíi Imo ìpínlẹ̀ Kogi àti Bayelsa bẹ́ẹ̀ bá ti ṣe yín o ẹ̀yin náà ti ń ṣọ́nà bí Nàìjíríà bí ó ṣe súnmọ́ wájú nù Àtìkù sọ fáwọn ọmọ ẹgbẹ́ PDP ẹ lọ dìbò ẹ má jókòó sílé máa kọrin bó ti ẹ̀ dìbò ó ti wọlé. láyé àtijọ́ ẹ já gbéra páká lọ sójú ọjà ńgbà tá a bá padà dé ọ̀rọ̀ Emefiele ńlọkùn tá a mú gbọ́ ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ìjọ the Lord City Gospel Grace Ministry Possibility Chapel Ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ètò ìmú àyànmọ́ ẹni bọ̀ sípò wákàtí márùn pẹ̀lú Ọlọ́run àkòrí ètò yìí ni ìṣe Olúwa sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún yìí ni ó wáyé bẹ̀rẹ̀ láago méjì àárọ̀ sí méjìlá ọ̀sán the Lord City Gospel Grace Ministry Possibility Chapel Ọ̀yọ́ AB Event Center Old Ọ̀yọ́ Ìbàdàn Expressway ìdí ìgbà Ìlọ́ra àwọn tí Jésù ó lò ní pásítọ̀ Adébáyọ̀ Táíwò pásítọ̀ Bíọ́dún Adélàjà Elijah Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀ tó fi mú olùgbàlejò pásítọ̀ Enoch Fọlọ́runṣọ́ ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ tí ó gbé wa bákan náà láti inú ọjà ìlọ́ra ìlọ́nà special destiny clinic five hours with god organized by the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ theme acts of god on saturday eleven november twenty twenty three at seven a.m. to twelve noon venue the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ ab event center old ọ̀yọ́ ìbàdàn expressway ìdí ìgbà ìlọ́ra free buses available at fort oil filling station owodi ọ̀yọ́ town and the market square ìlọ́nà host is pastor enoch fọlọ́runṣọ́ you are blessed as you come jesus, jesus is lord. Is lord. Is lord nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally here. Yeah tí pọ́ǹpì tó kórede tọ̀tẹ̀ yìí gàlágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. ọlọ́run ká bá lọ́la jésù oníṣẹ́ ìyanu tó ti débi ti dé o. Eh, iléeṣẹ́ ìránṣẹ́ voice of the special world outreach in conjunction with christ apostolic church oníyanrìn ìbàdàn ti ṣe àgbékalẹ̀ ìsọjí ọlọ́jọ́ márùn-ún a five day crusade tí a pè àkórí rẹ̀ ní his majesty ọ̀làńlá rẹ̀ monday six november to friday tenth november twenty twenty three ní àyíká cac oníyanrìn ìbàdàn nìsọjí yìí yóò ti wáyé o ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù àwọn olóníṣọjí ọjọ́ náà pásítọ̀ ca ọ̀làrẹ̀wájú dcc cac oníyanrìn lólùgbàlejò lábẹ́ àwọn olórí ẹ̀mí bíi dáre pop swaga papa apostle káyọ̀dé oyèwọlé wùmí babalọ́lá Tolu ọmọ aláṣẹ ìdòwú fà victoria adeleke god's grace drama ministry máa bọ̀ wá kó wá gba ìgbàlà ìbùkún àṣeyọrí àti ìtúsílẹ̀ lọ́wọ́ jésù olùgbàlà jésù olúwa ń dúdè ọ́ ẹ gbáradì àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dá díẹ̀ wà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó látọwọ́ and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn máa mú yín tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti wà lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn ní zero eight zero three seven one seven eight zero four three dídádí ẹwà fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà òmìnira rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm handsome lọ́wọ́ ọlọ́run wà o. lọ́wọ́ ọlọ́run wà. celebration of talents ni lọ́wọ́ ọlọ́run day àjọ̀dún ẹ̀bùn àmútọ̀rùwá àti ìmọ̀rírì àwọn alátìlẹyìn ọ̀dọ́ọdún ni máa wáyé sunday november twelve nítọ́dún yìí nínú lafia hall àpáta ìbàdàn oríṣiríṣi àwọn ẹlẹ́bùn ló máa pèsè síbẹ̀ ṣàfihàn ẹ̀bùn wọn láwọn bíi tai currency òjòpagogo ọlálọ́mí àmọ̀lé kọ́mọláfẹ́ ọláyà àpọ́nlé ànọ́bì eob kamo state mr sport pajwan aduka chanta ọ̀pẹ́ àrólé idris ọbalọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ launching of new album by mc handsome oyetayo ladimeji àwọn èèyàn pàtàkì pàtàkì tún máa gba àwọ́ọ̀dù ń bẹ̀. ọba adéoyè gbẹ̀ngà àdìgún ààrẹ tilẹ̀ òfìkì lórí adéǹkalẹ̀ chairman alhaji isiaka awujọla ó lè koko mother of the day alhaja zikra akabi libra gold dr yinka ayefẹlẹ lolùgbàlejò àgbà àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì tó mọrírì ẹ̀bùn ọlọ́run ankara five thousand naira láàfin wọlé ẹ tètè lọ ra tiyín báyìí ní fresh fm challenge ìbàdàn tàbí ká ẹ sẹ́ndì owó kíráàdà ó bá yín gbé wá ẹ day proudly supported by libra gold travels àjẹbí trado medical tao nibata akínyẹmí electrical top success project Fresh FM Latin Hausa department àpáta Cool Global Interlink lọ́wọ́ ọlọ́run dé ó máa rí kéke gan-an. ajá balẹ̀. ajá ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa ìkànnì Fresh FM náà lẹ́sìn wà bẹ́ẹ̀ bá ti darapọ̀ ẹ lọ darapọ̀ mọ́ wa lórí YouTube wa à ń tẹ̀ sọ́wọ́ wájú Fresh FM Ìbàdàn ẹ bá ń bẹ̀ gidigba gidigba ọ̀rọ̀ jáyà orúkọ láyé ìgbà kan iná látúmú wá èmẹ́fìlẹ̀ ni o ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ Godwin èmẹ́fìlẹ̀ ni wọ́n ní wọ́n ti padà gbọ́ onídùúró rẹ̀ níwájú ilé ẹjọ́ lánàá ọjọ́rú Wednesday tí í ṣe oṣù kọkànlá ọdún tá a wà yìí onídàájọ́ olúkáyọ̀dé adéníyì ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fàpèrè sí olúluwa ìlú àbújá lọ́jọ́rú wẹ́ẹ̀sì àná ló sọ ọdún mọ́ ẹ pé tó ẹ jẹ́ kí a ṣí i sílẹ̀ kí ó máa ti lé wá jẹ ẹjọ́ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe ti ọkọ̀ fún un ní oore ọ̀fẹ́ tẹ́lẹ̀ pé kí wọ́n tú lẹ̀ kí àjọ EFCC yọ èékánná lẹ́rùn rẹ̀ ṣùgbọ́n o lẹ́yìn àṣẹ àkọ́kọ́ tó kọ́ wá àjọ EFCC sọ ọdún mọ́ pé eléyìí ó ti jẹ pọ̀nmọ́ sùn màálù ó padà lé lọ́gànjọ́ òru àwọn òníyọ̀ kan náà kúrò lọ́rùn rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ bá ti ṣetán àti yọ̀ǹda rẹ̀ EFCC ẹgbẹ́ wá sílé ẹjọ́ lánàá ńgbò sí dáná tí wọ́n fi ojú rẹ̀ hàn níwájú ilé ẹjọ́ ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ náà òun náà rò ìròyìn títí tí ó ta mílẹ̀ ìyó Matthew Bukar nígbà tó wọn máa ṣàlàyé ọ̀rọ̀ ó ní ẹ dákun ẹ máa tú Emefiele sílẹ̀ kó máa tilé wá jẹ́ ẹjọ́ torí pé kò tíì sí ìdájọ́ kan pàtó tó fi ẹ̀sùn kàn án délẹ̀ ẹ̀sùn tó wà lórí rẹ̀ kò tí ì gbé ìdájọ́ kan lé lórí fún ìdí èyí ó lè máa tilé wá jẹ ẹjọ́ lábẹ́ òfin tẹ́ ẹ bá sì wo àwọn iye ọjọ́ tó ti lò ní àhámọ́ ó ti lo ọjọ́ mọ́kànléní àádọ́jọ one hundred and fifty one days n ló ti lò nínú àhámọ́ ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n ní eléyìí sì rèé ó tako ẹsẹ̀ òfin ìpín karùndínlógójì ẹsẹ̀ kẹrin òfin orílẹ̀-èdè wa nàìjíríà ti ọdún 1999 èyí tí wọ́n ti mú àtúntò díẹ̀ ráńpẹ́ bá ó ní lóòótọ́ tẹ́ ẹ bá ti fura sí èèyàn pé hùwà kò tọ́ afurasí ni lásìkò ìgbà náà ngbò bá délé ẹjọ́ tí wọ́n ṣe àyẹ̀wò lọ́tún ṣe àyẹ̀wò lọ́sìn tí wọ́n wá rí i pé lóòótọ́ o ńlá bí ààrẹ ń já fín kan ìgbà yìí ni ìdájọ́ tó lè tẹ̀lé tí ìdájọ́ bá sì ti wáyé pé ọdẹ lọ jù sígbèkúngbà náà kó wà lánú ayanranba ẹ lè gbérúfẹ́ ìgbésẹ̀ yìí ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọ́n ní wọn ò mà ṣèyún wọ́n ní ẹni tó ti fi ìgbà kan àná rí gómìnà tẹ́lẹ̀ ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ní kó sì wá o láhẹ̀rán ọba náà àfìgbà tí agbẹjọ́rò àgbà Òyìnkọ́lé Oṣó léè tóun náà wá sọ̀rọ̀ nígbà tí wọ́n sì wáá gbé ìgbésẹ̀ náà wípé kí wọ́n lọ kàn sí àjọ EFCC kájọ EFCC máa gbé bọ̀ níwájú ilé ẹjọ́ tí wọ́n sì gbé wá wọ́n bù ṣe gàdà wọ́n bù ṣe gèdè wọn ní ọ̀dà ẹ̀tù sílẹ̀ wọ́n ti gbọ́ onídùúró rẹ̀ gbogbo nǹkan tí wọ́n sì béèrè fún wọ́n ti ṣàmúṣẹ lórí rẹ̀ yóò máa wá tilé wá jẹ́ ẹjọ́ tí ìdájọ́ yóò fi wá wá ní sàn-án-sàn lórí ọ̀rọ̀ Emefiele ó ń bẹ lójú ewé kọkànlá ìwé ìròyìn ti Nigerian Tribune tó ní wọ́n ti gbọ́ onídùúró Emefiele o ṣùgbọ́n ẹjọ́ rẹ̀ kò tán o. tọ́ ó yá ẹ̀ ń ṣòó lójú ìwé kọkàndínlógún punch tó rọ̀ yìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàpèjúwe bí bùkátà ṣe ń pọ̀pọ̀pọ̀ sí lọ́rùn nàìjíríà tówó tí sì ń wọlé ò tó nǹkan mọ́ gẹ́gẹ́ bí n tó lè tètè gbé àwùjọ ṣubú bá a bá tètè wá ojútùú sí olùṣírò owó àgbà nílẹ̀ yìí accountant general of the federation ìyáàfin olúwatóyìn mádẹ̀yìn àwọn náà ni wọ́n sọ̀rọ̀ lánàá ìyáàfin mádẹ̀yìn ní bí nàìjíríà ọ̀bá dẹ̀yìn ní ẹ̀yìn àwọn nǹkan kan tí ó lè rún wa sára lẹ́ka ètò òṣùnà àti ọrọ̀ ajé àfàìmọ̀ ni kí a má padà rún nǹkan burúkú mọ́ra wa lára tọ́ fún ìdí èyí ìyáàfin mádẹ́yìn accountant general nàìjíríà ní láàrin ọdún 2024 sí 2026 ìlànà à ń tẹ̀lé mọ́ńbé onísáà péré títà mọ̀ sí medium term expenditure framework àti ìlànà àtò tí a máa fi ṣètò ìṣúná ó ní yóò di gbígbé kalẹ̀ òun náà sì ni ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ìgbìmọ̀ eléyìí tí ń rí sí ọ̀rọ̀ yìí ní ilé ni wọ́n ti jọ ń pẹ̀kẹ́lù ìyáàfin mọ́dẹ̀yìn ní tọ̀ kí gbogbo àwọn asòfin ọ̀sẹ̀ àdàkùn kí wọ́n mọ̀jì ó sún wọn kọ́ mọ́rẹ̀ wọn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ka aláṣẹ láti jọ dí àwọn ibi tí owó tí owó Nàìjíríà tó ti ń jò sáwọn àpò kájọ díbẹ̀ kí nàìjíríà ó lè bá àròwú gbọ́ bùkátà lò bí bẹ́ẹ̀ kọ́ bàbá <laughs> fààyè àwọn àlàfo ibi owó tí í jò sáwọn àpò kan tá a fi ilẹ̀ kọ́ mọ́ lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ tí owó tí sì ń wọlé ò tó nǹkan kan mọ́ tí bùkátà sì ń fẹ̀ sí à ọrọ̀ ajé ọmọ sòjòjò nsó ni o ntí ìyá ìsọnù ìròyìn yẹn sì pọ̀jù báwọn lọ èmi kà díẹ̀ ọ̀sẹ̀ ẹnu ṣàìsí síbi. lójú ewé kọkànlá ìwé ìròyìn Nigerian Tribune ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu ó ti gbé ìgbésẹ̀ ọ̀tún kan o láti mú kí orílẹ̀-èdè wa nàìjíríà kó yàtọ̀ sí ti tàtẹ̀yìnwá wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ pé bí wọ́n bá fẹ́ ṣe ààtò pàtàkì kan fún orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́yìn ìlànà ti sẹ́ńsọ̀ ìyún kànìyàn tí jẹ́ ká mọ iye tí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà jẹ́ ìlànà ọ̀tún mi rèé wọ́n gbé kalẹ̀ láti lè jẹ́ ká mọ̀ pé bó o la ṣe ń bímọ sí. Si bó o ní àwọn èèyàn ṣe ń ṣe ìgbéyàwó sí bó o ní àwọn èèyàn tó kù lókè èpẹ̀ bó o ní iye àwọn èèyàn tó ti lọ ìyẹn data wọ́n ní wọ́n ti wá gbé ìlànà kan tó jẹ́ pé wọ́n ṣe ti ẹlẹ́kùnjẹkùn wọ́n tún wáá ṣe èyí tí ó máa mójútó gbogbo rẹ̀ lápapọ̀ èyí tí wọ́n pe ìlànà náà ní National Geospatial Data Response respiratory digital civil registration and vital statistics wọ́n ní ìlànà eléyìí ni ó jẹ́ ká mọ bí wọ́n ṣe ń bímọ sí èèyàn báyìí bímọ ní ẹkùnlẹ̀ kóòtù òjire iye ọmọ báyìí ni wọ́n bí látàsìkò báyìí sí àsìkò báyìí èèyàn báyìí iná ló ti dáṣọ rọ̀gùn láàrin àsìkò báyìí àsìkò báyìí tó dàgbàdàgbà tó relé ogbó àwọn èèyàn báyìí iná ló ṣègbéyàwó láàrin àsìkò báyìí sásìkò báyìí wọn ló wà ní ìbámu pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè tí ìdàgbàsókè ti wà lọ́dọ̀ wọn bí wọ́n ṣe máa ń ṣe wọn ni irú eléyìí ni wọ́n lè fi mójútó iye èèyàn mélòó ló wà lórílẹ̀-èdè nàìjíríà tí sẹ́ńsọ̀ bá gbé wá ìyún ètò kànìyàn tí sẹ́ńsọ̀ yóò ní iye èèyàn báyìí la ní o mílíọ̀nù kan ní gbogbo èèyàn tó wà ládùúgbò báyìí o iye èèyàn báyìí ni ló ti ṣègbéyàwó iye èèyàn báyìí ló ti bímọ o iye èèyàn báyìí ló ti dàgbàdàgbà tó relé ogbó o èyí ó tún fún ìjọba àtàwọn aláṣẹ lóore ọ̀fẹ́ àti mọ iye òǹkà tá a jẹ́ àti bí wọ́n ṣe máa ṣe àwọn nǹkan tí ó mú kí ìgbé ayé àwọn èèyàn túbọ̀ tẹ̀wọ̀n wọ́n sì máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìlànà ti ètò ìkànìyàn National Population Commission wọ́n ní àlàálẹ̀ tí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń fojú sọ́nà fún látọjọ́ tó ti pẹ́ nírúfẹ́ ìgbésẹ̀ yìí èyí tí wọ́n gbé àsìgbà aládùúrà yìí pé wọ́n ṣàṣeyọrí lórí rẹ̀ á lè mú kí mọ̀kútù ètò òṣèlú ìjọba àwarawa kó máa kárí ilé kó máa kárí oko lọ́jọ́ iwájú ni ńgbà wọn bá ti parí ẹ̀. tọ́ àwọn lọ́gàálọ́gàá bíi mọ́kànléní ọgọ́ta sixty one directors ni wọ́n fèèlì ìdánwò àti fi dánra wò di mhm. permanent secretary àwọn directors bíi sixty one ni wọ́n fẹ́ẹ̀lì o wọn ò wá lè di permanent secretary ni ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ó kéré tán lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba ìjọba àpapọ̀ bíi mọ́kànléní ọgọ́ta àwọn náà ni wọ́n ni wọ́n fẹ́ẹ̀lì ìdánwò àjókòóṣe kan written examination tí wọ́n fẹ́ fi yàn wọ́n sí ipò akọ̀wé àgbà permanent secretaries ní iṣẹ́ ọba federal civil service ìjẹrin kan tí í ṣe ọjọ́ ajé monday mm, mm. ni wọ́n ní kí wọ́n jókòó ìdánwò ọjọ́ kẹfà oṣù kọkànlá ni wọ́n bá jókòó ìdánwò gbogbo àwọn tó jókòó láti ṣe ìdánwò tá à ń sọ yìí gẹ́gẹ́ bí ti wọ́n jábọ̀ sínú punch tó rọ̀ òní ni wọ́n jẹ́ márùnlé ní ọgọ́rin eighty five directors ni àwọn tí wọ́n kọ́kọ́ ṣàkọ wọn jọ pé wọ́n ó ṣe ìdánwò mẹ́rin nù wọn ni ọ̀wá rárá láti wá jókòó ṣe ìdánwò yìí nínú gbogbo àwọn tó wá kò tó wá jókòó ṣe ìdánwò abatẹ sixty one ni ó fìdí rẹmi ogún nù wọn péré twenty directors lọ pàṣẹ ìdánwò tá à ń sọ yìí àwọn ogún wọn tún ti yan yọ láti lọ rèé jókòó ṣe ìdánwò míì tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ pàápàá ní ẹ̀ka ìròyìn ìgbàlódé ICT làwọn eléyìí ó lọ jókòó ṣe ìròyìn oní pé ó kéé náà ojú ìwé ìkẹtàdínníọgbọ̀n page twenty seven ìwé ìròyìn punch fún tòórọ́ òní ẹnìkan tó ti fi igbákejì tó ti fìgbà kan jẹ́ igbákejì alága ẹgbẹ́ APC nílẹ̀ yìí ló ti kígbe síta pé lábẹ́ Ganduje ọ̀dá owó awo olókun ọ̀ndá ẹgbẹ́ APC o lábẹ́ alága gbogbogbò wọn kò sì rí bẹ́ẹ̀ rí ńgbà kan o ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ẹgbẹ́ òṣèlú igbákejì alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá North West Malam Salihu Lukman ló ti sọ pé ńṣe ni ẹgbẹ́ APC ń rábáfó nínú ètò òṣùná tí ọ̀sánmọ́nà fún un lábẹ́ alága wọn tuntun Abdullahi Ganduje gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano Lukman ní àti ẹ̀wà mọ̀ tó dé ọ̀dá owó ìpọ̀ débi pé àmúdú àádọ́rùn láásí oríṣiríṣi iṣẹ́ ni a sì ti sọwọ́ èyí kọ́ wá jẹ́ iṣẹ́ ìpèníjà o fáwọn tí wọ́n jẹ́ olórí wánú APC pé kò sówó ìròyìn yẹn pé èyà èyà èyà mẹ́ta ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n punch. ok ẹ já tẹ̀síwájú ní ojú ewé kọkànlá ìwé ìròyìn ti Nigerian Tribune níbi ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ládọjà àti àwọn ọba kan ọba kan nílẹ̀ yìí pẹ̀lú ìlànà bí àlàáfíà yóò ṣe jọba ọ̀tún Olúbàdàn ti Ìbàdàn Sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà ó ti parí aáwọ̀ parí ogun parí ọ̀tẹ̀ láàrin òun àti àwọn ìgbìmọ̀ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn léyìí tí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba sẹ́nitọ́ lẹ́kan balógun tí wọ́n ṣáájú fún léyìí tí wọ́n sì tún jẹ́ adarí gbogbogbò rẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé ìpàdé alálàáfíà yìí iná ni ó padà wá wáyé láàrin àwọn èèkàn ṣàǹkóṣàǹkó tọrọ kan gbọ̀ngbọ̀ngbọ̀n bíi bàbá wa olùbàdàn tilẹ̀ ìbàdàn àti ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn sẹ́nitọ́ Rasheed Ládọjà pẹ̀lú àwọn ọba ọba ọba àtàwọn olóyè àgbà olóyè àgbà nílẹ̀ Ìbàdàn gbogbo gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdún mọ́ ẹ pé àlàáfíà tó jọba yìí ohun tí wọ́n ti ń kànkùn fún látọjọ́ tó ti pẹ́ ni pé kírú àlàáfíà bá ìjọba kí eku bá lè ké bí eku láàrin àwọn ògbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Ìbàdàn pé ìṣọ̀kan nígbìmọ̀ ọba nílẹ̀ Ìbàdàn ni wọ́n rìn tẹ́lẹ̀ wọ́n ní èéṣe tó ṣe wá fẹ́ yálẹ̀ bàkàn nígbà táwọn kan sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí àìmọ́ wá sí ìpàdé e, ìgbìmọ̀ lọ́balọ́ba yìí tí olóyè sẹ́nitọ́ Rasheed Ládọjà tí ò máa wá tẹ́lẹ̀ látàtẹ̀yìnwá ó ti kókun fàfà sẹ́yìn báyìí lọ síwájú rẹ̀ ó ń ṣùgbọ́n ní báyìí tí bàbá ti darapọ̀ mọ́ ìpàdé náà tí wọ́n ti wá inú àwọn máa dùn dẹ́yìn o ṣé wí tèmídèmí òun tọ̀ wọ́n sọ tiẹ̀ kó tó lọ. wọ́n nígbà tí wọ́n mú àgbéga bá àwọn olóyè àgbà mẹ́sàn-án kan láti sọ wọ́n di ọba nílẹ̀ ìbàdàn tí wọ́n sì wà lábẹ́ olúbàdàn ti ilẹ̀ ìbàdàn àtìgbà náà ni húnúhúnúhùn ọ̀rọ̀ kan ń ló ti ń bọ̀ tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí í fi ìwé pera wọn lẹ́jọ́ pera wọn níjà mọ́jú síra ẹni ní gbòòrò ayé má tẹ̀lé tiẹ̀ mi má tẹ̀lé tiẹ̀ èmi náà ò gbà tiẹ̀ wọn ò gbà tiẹ̀ ìwọ náà ò sì gbà tèmi èmi náà ò sì ṣetán láti máa tẹ̀lé ojú òpó tiẹ̀ tí kálukú wọn fi ń wora wọn lókè wọn ni ó ti padà wálẹ̀ tí wọ́n sì sọ di mímọ̀ yìí pé òun sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà òun ò ní ẹnikẹ́ni sínú o ó ní bóun ṣe wà yìí kí ìlọsíwájú ó bálẹ̀ ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ń lòún gbé lọ ó ní ohun tí ò bá sì yé ni èèyàn béèrè ni yálà kéèyàn béèrè nípa ti ìlànà òfin tàbí kéèyàn jókòó nítùbí nùbí láti ṣe ó ní ìlànà tí olúkálukú bá sì mọ̀ láti fi béèrè sí nǹkan tí ò yé ni ó ṣe àmúlò láti lè mú kí nǹkan tí ò yé ó yé kálàáfíà sì jọba ó ní ohun tó dúró lé lórí nu kẹ́nikẹ́ni má ṣe rí òun sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà tí ṣe ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn bíi ọlọ́tẹ̀ láàrin ìlànà lọ́balọ́ba ó ní àlàáfíà ń lòun bá dé ó ṣàlàyé ti igun ti Ṣèyí Mákindé náà wọ́n ní èmi àti Ṣèyí Mákindé kò lè síjà láàrin wa bíi tí òkò mọ́ ọmọ wa ni ṣèyí mákindé gómìnà wa sì ni ṣèyí mákindé ó ní kí la wá ń bá ká tá a máa bára wa jà ó ní kò síjà o ó ní àtàwọn ọ̀rọ̀ míì nǹkan kan tí wọ́n ní ó wà nílé ẹjọ́ ṣe nǹkan kan wọ́n ní ẹ àlàáfíà òjọba délẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí ò sì ní sí ogún mi ó tẹ̀mí mọ́ àwọn ìkan kò gbogbo tó wà níbi ìpàdé náà lára àwọn la tún gbérí balógun tilẹ̀ ìbàdàn ọba owólabí ọlákùnlẹ́yìn ọ̀tún balógun ọba tajudeen ajibọlá abímbọ́lá òsín olúbàdàn ọba ẹ̀dì oyèwọlé òsín balógun ọba lateef adébíyìnpé àṣepa balógun ọba kọ́láwọlé adégbọlá àṣepa olúbàdàn ọba abíọ́dún kọ́ládàísí ẹ̀kẹrin balógun ọba john isioye dada ẹ̀kẹrin olùbàdàn ọba hamidu ajibade ẹ̀karùn balógun ọba abiodun agadagudu àti ẹ̀ẹ̀karùn eh, olùbàdàn ọba adébáyọ̀ àkàndé wọn ní gbogbo wọn ni wọ́n jọ wà lórí ìjókòó ìpàdé alálàáfíà yìí tí wọ́n sọ ọdún mọ́ ìbàdàn ti ń dọ̀tun àdúpẹ́ o kò ní í bàjẹ́ o. tọ́ a rí ìròyìn kan ní ojú ìwé Ah, ìkẹtàléní ogún page twenty three punch tó rọ̀ yìí ẹnìkan tó jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ ọba pàápàá nínú ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ẹdó ló ti kéde pé ìdókòwò ìpínlẹ̀ Ẹdó nínú epo pupa òun náà ni ó ti jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta mílíọ̀nù dọ́là six hundred and sixty million dollars ní investment Oh, no ìpínlẹ̀ Edo nìkan sínú epo pupa ìròyìn ẹ pé ẹhẹ́n wẹ́dán wẹ́dán sá ẹjẹ́ mú ní mọ́nbí gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki la gbọ́ pé ìdókòwò ìjọba ti ń ṣe lọ lọ́wọ́ nípínlẹ̀ ọ̀hún sínú epo pupa wọ́n ní ó ti gbéra wọ six hundred and sixty million dollars ọ̀tàlélẹ́gbẹ̀ta mílíọ̀nù dọ́là tí í ṣe owó ilẹ̀ òkèèrè wọ́n ní ṣe ìwádìí kọ̀ wá tán síbẹ̀ o wọ́n ní wọ́n ń ya bátà ní àkànṣe iṣẹ́ kan lọ́wọ́ lórí epo pupa àti ìdókòwò rẹ̀ láàárín yóò sì jẹ́ àdéhùn láàárín ìpínlẹ̀ Edo àti iléeṣẹ́ kan Sonora Foods eléyìí tí wọ́n wá láti Canada tí wọ́n jọ ṣàṣepọ̀ okòwò wọ́n ní bí wọ́n bá tún gbé eléyìí hàn kalẹ̀ mọ́ six hundred and sixty million dollars ti tẹ́lẹ̀ yóò jẹ́ seven hundred and sixty million dollars torí pé àdéhùn Sonora Eh, láti Canada pẹ̀lú ìpínlẹ̀ Edo nìkan hundred million dollars ní ọgọ́rùn-ún mílíọ̀nù dọ́là gbòógà ìròyìn yẹn pé hmm, fine ìròyìn ayọ̀ ni eléyìí bí gbogbo ìpínlẹ̀ Nàìjíríà bí wọ́n bá ń gba product ẹyọ kan hmm. tó jẹ́ strength wọn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan mú tí wọ́n falẹ̀ mọ́ tó jẹ́ pé eh, gómìnà kan lọ foreign ó lọ wá foreign investors lónìí ó lọ wá foreign investors náà kẹ́ẹ̀tì ẹ̀ mú product méjì kan gbọ̀ngàn ah. kẹ́ ní òun ni káwọn olùdókòwò ilẹ̀ òkèrè kí wọ́n wá bá ìpínlẹ̀ yín falẹ̀ mọ́ hmm. ah, eh, bí ìpínlẹ̀ wá wò bí ìpínlẹ̀ mẹ́rìndínlógójì thirty six states ń bẹ ní nàìjíríà tí wọ́n ní product kan méjì méjì méjì méjì tó gbajúgbajà ǹjẹ́ bá a ṣe ń gòrò orílẹ̀-èdè kọ́ tààrà oh ah, amẹ́ríkà ah. ọmọ alẹ́físà nàìjíríà wà. ọmọ ẹ̀mọ ọmọ ẹ̀mọ ọlọ́run ó kọ́ wa mọ̀ ṣe kó o sì máa wò ó sì ti kọ́ wa mọ̀ ṣe o. àwa lákẹ́ la múra wa nìkan. <laughs> à ń gbéra wa múgùn <laughs> all right já tẹ̀síwájú. já lọ sí Ifẹ̀ àti Ifẹ̀ jáde sí ẹkùn agbègbè ìyàgànkúnlẹ̀ ìbàdàn ẹ̀ka iléeṣẹ́ àjọ EFCC ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ níyìn tí wọ́n fò fẹ̀rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ gíga ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì nílé ifẹ̀ níjó ní wọ́n ní ogun ní í ṣe ní mú èpè ṣe ní pa wọ́n ní ìlọ táwọn lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì tí ń bẹ nílé ifẹ̀ lọ́jọ́ sí lára àwọn ọmọ táwọn kó tí wọ́n yọ̀ǹda àwọn kan àwọn mọ́kànlá ta mú àwọn ti gbé wọn rí ibi tó yẹ kí wọ́n wà o nígbà táwọn sì débẹ̀ àwọn ọmọ tí ọwọ́ bà mọ́kànlá kan sì wà tó jẹ́ pé wọ́n bẹ lákàtà àwọn irú àwọn wọ̀nyí ni wọ́n taari lọ síwájú onídàájọ́ Nathaniel Ayọ̀ Emmanuel tilé ẹjọ́ gíga ìjọba tí ń bẹ lóṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ wá wò àwọn ọmọ wọ̀nyí ń lọ jẹ́ pé wọ́n lọ́wọ́ lómi nínú lílu jìbìtì orí ẹ̀rọ ayélujára ńgbà àwọn máa tọ́ka àwọn ọmọ náà wọ́n ní pèrèkè bena olombene mika ọ̀kanu inekwe lugo inamika ọlọ́run ṣàánú ó di mm-hmm. méjì mm-hmm. moyọ̀ sọ̀rọ̀ fẹ́fọ̀ olúwaṣakin àgbárítómẹ̀ eh, wisdom ọbaró àtàwọn míì bá ń bá wọn torí àwọn orúkọ míì wà níbi tó jẹ́ pé àfi bí ìgbà tó ń fi botanical name kọ́ mhm. wọ́n ní àwọn ọmọ mọ́kànlá ọ̀hún ni wọ́n kó lọ sí iwájú ilé ẹjọ́ wọ́n wá ní lára wọn àwọn mẹ́sàn-án kan wà tó jẹ́ pé ẹ̀sùn ọyọ kọ̀ọ̀kan ni wọ́n fi kàn wọ́n tó sì jẹ́ pé àwọn méjì tó kù wọ́n fi ẹ̀sùn méjì méjì kàn wọ́n nítorí pé ẹ̀ṣẹ̀ kálukú wọn yàtọ̀ ọ̀tọ̀ ohun tí wọ́n bá lákàtà kálukú wọn lórí ẹ̀rọ fóònù wọn àti ní ilé ibi tí wọ́n gbé mú wọn ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn ìwádìí tí wọ́n ṣe lórí wọn tòun ti ìtọpinpin wọn ní àwọn ọmọ náà pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí onídàájọ́ Ayọ̀ Emmanuel ó ti sún ẹjọ́ yòókù di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí àti ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún yìí tí wọ́n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ kó wọn lọ sí ọgbà atáyérọ tí wọ́n ti ń tún ayé ọmọ rọ sí ìwà àtọmọlúàbí correctional center tí ń bẹ ní Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ní Benue ìjọba ìpínlẹ̀ Benue ti bẹnu fún ìgbésẹ̀ àtàtà kan gẹ́gẹ́ bí wọ́n ti pè ó ìgbésẹ̀ àtàtà kan eléyìí tí ó jẹ́ kí àwọn karambà ní ìgárá ẹ̀hànnà tí wọ́n ń pè ní bandit ti ń dàlú láàmú ní benue kí wọ́n wá túbá ìròyìn ọ̀rẹ́ máa ń bẹ ní nkà. ìjọba ìpínlẹ̀ benue àná ti ṣe ọjọ́rú wednesday òun náà ni wọ́n kéde pé akitiyan ohun tó ń ti ìlàkàkà àjọba ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ní ìpínlẹ̀ ọ̀hún láti rí i pé àwọn bandibandi ọ̀táàlú tí wọ́n ń pè ní bandit wọn lẹ́mìí ìgbàgbọ́ nínú ìjọba nípa pé àwọn fẹ́ jẹ́ kí àwọn ará abíhùn kí wọ́n wìn ní àwọn fẹ́ wìn ní confidence wọn kí wọ́n lè bá a bóde nínú igbó tí wọ́n ti ń ṣe sáka fún aráàlú kí wọ́n sì wá kó nǹkan ìjà wọn lẹ̀ kí wọ́n sì wáá fààyè gba àlàáfíà káwọn jọ sọ̀rọ̀ pọ̀ nítùbínùbí káwọn báńdíìtì ọmọ ṣe rádaràda àyàmọ́ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí gómìnà alia lórí ètò òdìbò ẹ lórí ètò ààbò àti ọ̀rọ̀ abẹnú security àti internal affairs Joseph Asinta òun náà lọ sọ̀rọ̀ fóníròyìn pé tọ̀ ìjọba ti ń wá ọgbọ́n àtinúdá o ẹ mọ̀ pé bọ́rọ̀ bá kọ òkè tọkọlẹ̀ àṣà wà bí kan tá a gbé ka ìjọba ìpínlẹ̀ Benue ti ń wá ọgbọ́n àtinúdá tí wọ́n fi fajú àwọn karambà ní inú gbóhùn mọ́ra tí wọ́n fi bọ́ síta kó nǹkan jálẹ̀ tí wọ́n sì bá wọn sọ̀rọ̀ àlàáfíà ń tùbí ìnùbí kí wọ́n mọ́ dàlú láàmú wọn ìròyìn ọlọ́run ó fún yín ṣe o. ẹ jẹ́ wo ìròyìn kan tí ó ń fàpérò àwọn ọlọ́gbọ́n ayé nílẹ̀ yìí ojú ìwé kẹ̀hìndín ní ọgbọ̀n page twenty six punch tó rò ní. ẹ wo ńgbà tá a bá fi rí ọ̀pọ̀lọpọ̀ ọdún sásìkò tá a wà yìí wọn ò ní í béèrè fún epo rọ̀bì nàìjíríà tá a fi ń yan gan wọn ò ní béèrè fún mọ́ torí pé àwọn èèyàn ti wá ọ̀nà míì tí wọn ó ti máa rí nǹkan àmúṣagbára ìròyìn ìwọ náà ṣe hun. Amẹ́ríkà wọn ò ṣàlàyé jù ní. all right abatẹ sixty one percent ni ìbéèrè fẹ́po Nàìjíríà ó fi drop nígbà tá a bá fi rí yíya twenty sixty a sì wà ní twenty twenty three eh, ó sì pẹ́ náà ọjọ́ ìjìnlẹ̀ náà eh. ah, twenty sixteen ní ọ̀pẹ́ ẹja owó ṣe lọ alága iléeṣẹ́ iléepo kan tó jẹ́ taládàáni nílẹ̀ yìí Austin Avuru òun náà ló ti sọ àsọtẹ́lẹ̀ sínú ayé Nàìjíríà pé ngbàtí yaba fi rí ọdún twenty sixty àbàtẹ̀ percent àwọn tí ń béèrè fún epo nàìjíríà ń ò ní béèrè fẹ́po rọ̀bì wa mọ́ wọ́n dáadáa wàdà sí aláyà níbi ètò ẹ̀kọ́ṣẹ́ kan tí ó wáyé ní olú ìlú ilẹ̀ wa abuja òun náà ni àwọn bọ̀rọ̀kìnní ọ̀tọ̀ kòlú tọrọ ọkàn lẹ́ka epo rọ̀bì àti ọrọ̀ ajé nàìjíríà pàápàá nǹkan àmúṣagbára ni wọ́n ti péjú pèsè sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n sẹ́rẹ́nì tí ó sọ̀rọ̀ yìí àvúrò àvúrò ni nínú ìwádìí alágbára kan tí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe nínú ètò oúnjẹ kan òun rí i pé àgbá epo rọ̀bì tí ó jẹ́ mẹ́taléní ọgọ́rùn-ún one hundred oh three million, bar, eh, million barrels eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà ń tà á fáwọn ọjà àgbáyé international market lọ́dọọdún one hundred and three million barrels ńgbà tá a bá fi rí ọdún twenty sixty kò ní ju forty million barrels lọ́mọ́ tí wọ́n mọ̀ gbà lọ́wọ́ wa indoku kò tá a bọ̀ nu bàbá ìsọ̀rọ̀ ní ẹ bá ní kí àwọn ṣàlàyé àwọn sọ díẹ̀ tó farú nǹkan yìí ìdí rẹ̀ ò sì jìnnà ẹ má wàá jìnnà kò ju pé ayé ti ń kọrí síbòmíì láti wá orísun èròjà nǹkan àmúṣagbára ju ká máa wépo rọ̀bì kiri ẹ á fi ṣe mọ́tò á fi tán náà á fi ṣe gbà ọ ní ẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé tí wọ́n ń pè ní orísun èròjà nǹkan àmúṣagbára onílànà àyídáyidà renewable energies òun náà ni ayékèdè ń lò níbi gbogbo ní ìsìn demand for your crude oil kò ní pẹ́ lami tí ò ní mú yẹ̀sì mọ́ hmm. ẹ ti rí wípé ọ̀kọ̀ọ̀kan orísun nǹkan àmúṣagbára ni ayé òfin bẹ́ẹ̀ fẹ́ béèrè mọ́ ń báyìí ní ìsìn ó ní ẹ wò ó ńgbà ọba fi yá ńgbà tí epo tí wọn bá béèrè fún mọ́ ńgbà ọba tún yá wọn ò tún ní béèrè fún gáàsì mọ́ àmọ́ gáàsì ni wọn ó béèrè fún kàn lẹ́sẹ̀ rí i pé ìjọba nàìjíríà gan ti tètè ń roko mọ́ ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì pé ká máa fi ṣorísun nǹkan àmúṣagbára torí pé òun ni wọn òun náà ní ọ̀là mẹ̀gbẹ̀ ìròyìn yẹn pé hmm, ó ti yé wa o ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn punch àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń lọ bíi mẹ́rìndínlógójì ni wọ́n fi ṣọwọ́ sọ̀kò wá sí ilé látilẹ̀ sweden ẹjẹ́ akọjá lọ sójú ọjà náà ńgbà bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ lórí ẹ̀. àjà balẹ̀ oníṣẹ́ ìyá. aleluya ọlọ́run apostoli joseph ayọ̀délé babalá tún ti dé nínú ìsọjí ìbàdàn great harvest crusade nínú ìjọ christ apostolic church ìbàdàn evangelical department nípínlẹ̀ ọ̀yọ́ ló ń pe gbogbo ènìyàn láti wá gba ìgbàlà ìwòsàn ìdáǹdè kúrò lọ́wọ́ onírúurú ogun èṣù pẹ̀lú àkòrí the mighty god ọlọ́run alágbára bẹ̀rẹ̀ láti monday thirteen november to thursday sixteen november twenty twenty three ní agogo mẹ́rin àbọ̀rọ̀lẹ́ four thirty pm ìṣòro ló fi káàdì rẹ̀ ńlẹ̀ ní friday seventeen november twenty twenty three ní gbàgede empty theatre adamasegba stadium ìbàdàn gbogbo alága ìbàdàn dcc lọ́lọ́run yóò lò nínú ìpàgọ́ yìí pásítọ̀ noah adéọ̀sùn Pastor emu adéògùn Pastor iyo e musobalajé yẹmi david àti àwọn akọrin ilẹ̀ ìbàdàn ni yóò fi orin fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ nígbà tí reverend pf ọwá prophet richard adébáyọ̀ kọ́láwọlé cac general evangelist Pastor aládésáyé general secretary pásítọ̀ jd ọ̀nàgùà general superintendent pásítọ̀ henry ojo ààrẹ ìjọ cac lórílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri àgbáyé bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ nínú ìsọjí náà pásítọ̀ dr iye fọlọ́runṣọ́ ọ̀yọ́ state zonal evangelist ni yóò gba gbogbo ènìyàn lálejò jésù lolúwa ẹ wà á ti gbọ́ nípa Rìbú. àwọn ti dámọ̀ nìyẹn. bó o bá fẹ́ ṣe náwó kó dára ẹ. ó yá pé Rìbú. Rìbú's catering and event consider it o. Rìbú's catering academy ń kọ́. ilé ẹ̀kọ́ tó dára ni. Ripples restaurant ń kọ́. Ripples snacks chops pastry and quirat never enough. The way to a man's heart is through his stomach. If you therefore wish to become a certified chef, Ripples Catering Academy is the place for you. An intensive training session has begun in earnest for courses like continental and traditional culinary arts, pastry, snacks and small chops preparation, cake and sugar craft, fruit tail and cocktail drinks preparation, event planning and management, as well as hotel management. Gbogbo àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí ìlànà owó bá ṣe ń ṣe kó ṣe fúnra rẹ̀ tá a mọ̀ sí practical làmúlò la fi dáyàtọ̀ nílé ẹ̀kọ́ Ripples Catering Academy trainings are slated for weekdays and weekends for duration of three months two months and one month depending on your preference. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wọn lónìí ní Ripples Catering Academy number one ìbà mall opposite cash and carry dùgbẹ̀ Ìbàdàn tàbí Dallas Plaza beside Global Harvest outer ring road along Kuala New Garage Akala Expressway Ìbàdàn telephone zero eight zero five nine one five nine seven two two Ripples Catering Academy changing lives fulfilling dreams. ajá balẹ̀. ajá balẹ̀. olùkọ́ onímọ̀ ìjìnlẹ̀ ìṣirò mathematics teacher tí wọ́n ní kọ́ máa kọ́ àwọn ọmọ wọ́n ní ó ní ìbálòpọ̀ tipátipá pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin méjì ìpínlẹ̀ Ògùn ní ìròyìn àgbọ́dìtìmù yìí ló ti ṣẹlẹ̀ olùkọ́ ìmọ̀jìnlẹ̀ ìṣirò ní ilé ẹ̀kọ́ girama kan ní ìpínlẹ̀ Ògùn Latif Ọláníran ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ ẹ́ ọwọ́ ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Ògùn náà lọ tẹ̀ ẹ́ fún ẹ̀sùn fífi tìpátìkúùkù bá akẹ́kọ̀ọ́bìnrin méjì lájọṣepọ̀ túláàsì túlàǹgà lọ́jọ́ kan oṣù bẹ́ẹ̀ ni Ọláníran ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn wọn ní olùkọ́ ẹ̀kọ́ ìṣirò ni ìṣirò ni wọ́n ní kọ́kọ́ mọ nǹkan míì ní í wọ́n ní Ebenezer Grammar School ní Ìbẹ̀rẹ̀kòdó òun náà ni ó ti jẹ́ òṣìṣẹ́ ìjọba ní Abẹ́òkúta North Local Government ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìpè wàràǹṣeṣà kan ló lọ sí ọ̀dọ̀ kọmíṣánná fún ètò àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn Adijat Adeleye wípé ó mà dàbí pé wọ́n ti ń ṣe ọmọdébìnrin kan ní kanambúṣẹ́ nínú ilé kan tí wọ́n ti ń gbọ́ yéé yéé yéé wọ́n ní. Ye, ye, ye kíá ni wọ́n kó àwọn agbófinró tẹ̀lé mọ̀mọ́ commissioner uh, women's affairs uh, tí wọ́n bá gbàbẹ̀ ń lọ wọ́n nígbà wọ́n débẹ̀ ó ti sílẹ̀kùn mọ́rí gbọ́n hmm. wọ́n ní wọn ò ríbi wọlé wọ́n kànkùn kànkùn kò sí wọ́n mọ̀ kànkùn kànkùn bọ̀dẹ́ ò sí wọ́n ní ni wọ́n bá lọ para àdúgbò kan pé ẹ dákun ẹ wá gbà ẹ wá bá sílẹ̀ ẹ wá bá wa wo àwọn tí ń gbénu gbàgede ilé yìí wọ́n ní ẹni tó àbúrò onílé gangan ló wá fi tìpátìkùkù tí wọ́n jálẹ̀kùn ńgbà àwọn jalẹ̀kùn mọ́ bọ̀dá lórí wọ́n ní ńṣe ní làágùn bọ̀yọ̀ ó ti ṣọmọ lọ́mọ bí ò ṣe tọ́ wọ́n ní lọ́jọ́ kan náà yìí kan náà ló ti kọ́kọ́ ṣe ọmọbìnrin kan tóun náà jẹ́ akẹ́kọ̀ọ́ ló ti ṣe kanambúṣẹ́ wọ́n ní wọ́n ti á gbé jantolo pé béèyàn bá ti ṣe ntẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ ò rí ntí ojú ẹnìkan ò rí rí hmm. ìròyìn ẹni pé tọ́ ẹ̀yin ọkùnrin ẹ gbìyànjú àti máa kìlọ̀ fún ẹ̀kẹta ìtàn o ẹsẹ̀ kẹta kọ́mọ gbé èèyàn débi tí èèyàn fẹ́ ọlọ́run yóò kọ̀ wà mọ́ ṣe àní ṣìṣe. àmì o hmm. lójú ewé kẹfà ìwé ìròyìn ti the nation wọ́n ní lóòótọ́ lọ́pọ̀ ọgbà ní kálukú máa ń wábi tí ilẹ̀ gbé dẹra àmọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń lọ bíi mẹ́rìndínlógójì kan rèé tí wọ́n dá padà wá sí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àjò tí wọ́n lọ àjò laná wọn lọ́wọ́ ni o àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n dé sí pápákọ̀ òfurufú nnamdi azikiwe international airport tí ń bẹ ní àbújá wọ́n ní kété tí wọ́n débẹ̀ àwọn torílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ti tẹ́wọ́ gbà wọ́n torí wọ́n ti pè wọ́n tẹ́lẹ̀ kí wọ́n tó máa kó wọn bọ̀ yí tó àtilẹ̀ sweden ńlá ti ń kó àwọn èèyàn wọ̀nyí bọ̀ o àwọn àjọ kan tó sì ń rí sí ṣíṣe àtìlẹ́yìn fáwọn tó bá ti laná lájò kí wọ́n bá lè tètè dé ìlú wọn wọ́n ní àwọn náà ṣe iṣẹ́ takuntakun bẹ̀ tí wọ́n pè ní international returns and reintegration assistance ìrara wọn láwọn náà kó wọn wá wọn ní bọ́ọ̀sì ṣe dé wọn fún wọn láṣọ òbúra wọn fún wọn ní nǹkan tí wọn lè fi fọnu oríṣiríṣi ìpara bàtà tí wọn wọ̀ sẹ́sẹ̀ báàgì tí wọn lè kaṣọ sí wọn sì fi ẹgbẹ̀rún mm, ah, wọn gbìyànjú díẹ̀ lóòótọ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ ó dín méjì one hundred and fifty eight thousand naira ni wọ́n fún ẹnì kọ̀ọ̀kan wọn yí pé kí wọ́n gbà débi pé àwọn náà ti ẹ̀rí nǹkan fi ṣòde núná kó tó di pé wọ́n ó dé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn tí ó wà tẹ́wọ́n gbà wọ́n tán tán yanyan pé tó àwọn náà gbìyànjú ọ̀rọ̀ ajé lọ sílé òkèrè ní o ṣùgbọ́n gbà tí àjò laná ńlá àwọn àjọ yìí ń wò pé tó kí wọ́n padà sí ilé bàbá wọn nígbà tí wọ́n sì ṣe tán àwọn náà ṣe ìwádìí lórí wọn pé ṣé lóòótọ́ làwọn èèyàn wọ̀nyí laná lájò wọn ni wọ́n ṣe ìwádìí lórí ẹ̀ wọ́n sì rí i pé nǹkan farasọgba fún ọlọ́run mọ́ wọ́n bá ṣe àtìlẹ́yìn láti kó wọn wálé lẹ́bàá ẹ̀ nísàlẹ̀ ìwé ìròyìn The Nation yìí kan náà ló ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà ti sọ di mímọ̀ pé ìjọba alẹ́ nàìjíríà ẹ kéde nǹkan òfararọ lágbọ́nrin àwọn nǹkan wakùsà ohun ọrọ̀ orílẹ̀-èdè yìí nítorí àwọn ibi tá a ti ń wakùsà àléébù kan ti ń ba ọ̀bẹ ẹ̀yìn ti ń bọ̀ owó tó ń wọlé lágbọ́nrin tepo kò wọlé bíi tàtẹ̀yìnwá mọ́ àwọn nǹkan wakùsà náà tó jẹ́ pé àwọn àǹfààní kan máa ń jáde wá láti kò rí bíi tàtẹ̀yìnwá mọ́ wọ́n ní nǹkan kan ti ṣẹlẹ̀ lórí ẹ̀nu tó sì pè fún àtúnyẹ̀wò ní kíá mọ́sá ní wéré one two kí àwọn aláṣẹ ìjọba ètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ni wọ́n fi sọ fún ìjọba àpapọ̀ yìí pé ẹ pa aláṣẹ wa o látọ̀dọ̀ yín o kí wọ́n lè fòpin sáwọn tí ń wakùsà lọ́nà ẹ̀tọ́ àtàwọn ajẹjọ lóhùn lọ kàràǹbà ní ẹ̀dá èèyàn tí gbé nǹkan ọrọ̀ orílẹ̀-èdè nàìjíríà fún ganan mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́ yàtọ̀ fún yín o àwọn aṣòfin wọ́n tún rọ àjọ NDLEA wọ́n ní ẹ bá wa fi òpin sí àwọn títún gbé egbògi olóró eléyìí náà ó kù púpọ̀ káàtó kò wá tán bẹ́ẹ̀ o ibi tí wọ́n wá fi orí gbogbo rẹ̀ gbogbo rẹ̀ tí wọ́n fi sọ lásìkò yìí wọ́n ní kí wọ́n ṣiṣẹ́ tọ ọ̀rọ̀ ètò gbòkègbodò ọkọ̀ ojú omi náà àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ kò sì yẹ kíru rẹ̀ máa wáyé mọ́ Wike wá sọ̀rọ̀ ní tiẹ̀ Wike ni a ṣì wà lórí ìlérílẹ́ka ìjọba àpapọ̀ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti ralẹ̀ làbújá tí ò sì ṣe nǹkan kan lé lórí á gba ìwé ilẹ̀ ọ̀hún padà lọ́wọ́ rẹ̀. tọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ ìwé ìròyìn kíkà rẹ̀ láti ìgbà yìí wá ẹ rí i pé gbólóhùn rakatia ọwọ́ hmm, akọ́mọ̀ gbà lẹ́nujọ́ mẹ́ta yìí rakatia míì tún ti wọdún ìwé ìròyìn lóòrọ̀ òní àmọ́ ẹ mọ́ gbàgbé pé èmi yín baago mọ́kànlá ìyálẹ̀ tá a bá kọjá díẹ̀ ojúkojú ni èyí tá a sì ń bábọ̀ láàfulẹ̀ nípa ipò tí àwọn ilé ẹ̀kọ́ ìjọba pàápàá girama àtàlákọ̀ọ́bẹ̀rẹ̀ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn bo ká ti falẹ̀ mọ́ kí ètò ẹ̀kọ́ tó yè kooro kó lè bá wà fún àwùjọ wa bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ jẹ́ mọ̀ nípa àwọn public schools tàdúgbò yín nípínlẹ̀ ọ̀yọ́ ẹ fi ṣọwọ́ sórí nọ́mbà Báyọ̀ Fálékè tẹ́ ẹ mọ̀ nípalẹ̀mọ́ fún ètò ojúkojú tòní ẹ fi ṣọwọ́ sí mi kájọ yẹ̀ wò ní àkótán ẹ̀yin ará hmm, lórí ọ̀rọ̀ oníràkàtì adé ilé ìgbìmọ̀ asòfin àgbà senate ti ṣetán láti tẹ̀sẹ̀ ìwádìí tó lágbára bọ́ Eh, àwọn kan tí wọ́n fẹ̀sùn kan àjọ JAMB wípé eh, àyídáyídá mímọ́ fáwọn ọmọ ní ìlànà àtiwọlé ẹ̀kọ́ ah, àwọn ẹ̀kọ́ gíga admission wọ́n ní wọ́n tún ti ń ó ti ń bá owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ó ti ń ba dé o rakati arin tí mo sọ fún yín senate ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìwádìí alágbára kan láti mọ ọ̀nà àyídáyidà àti ọgbọ́n burúkú kan tí wọ́n sọ pé àwọn òṣìṣẹ́ àjọ jambu kan pé wọ́n fi ń ta admission láwọn fásitì orílẹ̀-èdè nàìjíríà pàápàá léyìí tí ń mú ìsọnù lọ́wọ́ wọ́n ní sẹ́nẹ́tọ̀ Onyeka Nweboyi láti Ebonyi òun náà ni ó gbé ọ̀rọ̀ ìdìde bí àbá láàrin àwọn akẹgbẹ́ ní senate ó ní ẹ ẹ bá wa ké sí ìgbìmọ̀ tó ń rí sí ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí kí wọ́n ké sí mínísítà ètò ẹ̀kọ́ nílẹ̀ wa Tahir Mamman kí wọ́n ké sí registrar àjọ jamb ishaq olóyèdè kí wọ́n wá ro tẹnu wọn ọ̀rọ̀ admisara katiari yìí ó ti mú sọnù dé o ìròyìn ẹni pé ọlọ́run ọmọ bá wa ṣe ojú ìwé kejìlá ìwé ìròyìn punch fún tòró òde. ká tó máa lọ ẹja àgbà ilé náà ní àkòrí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu yóò ṣáájú àwọn ikọ̀ alákòóso ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà mélòó kan lọ sínú ìrìn àjò sílẹ̀ eh, ní Saudi Arabia àwọn àjọṣepọ̀ kan láàrin Saudi àti ilẹ̀ adúláwọ̀ ó fẹ́ wáyé láti wo báwo ni ètò ọrọ̀ ajé àwọn ẹkùn méjèèjì yóò ṣe ranra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ wẹ̀ ni wọ́n ní owó one thousand naira àtijọ́ five hundred naira àtijọ́ kó tó di pé àwọn ọ̀gá wa àná Emefiele tí wọ́n gbé ìlànà ọ̀tún míì wọlé tó wá ní <laughs> ìlànà ewèlè wọlé hmm.